مثقال ذرة وإن تك حسنة يضاعفها ويؤتم من لدنه أجرا عظيما فكيف إذا جئنا من كل أمة بشهيد وجئنا بك على هؤلاء شهيدا يومئذ يود الذين كفروا وعصوا الرسول لو تسوى بهم الأرض لو تسوى بهم الأرض ولا يكتمون الله حديثا يا أيها الذين آمنوا لا تقربوا الصلاة وأنتم سكارى لا تقربوا الصلاة وأنتم سكارى حتى تعلموا ما تقولون ولا جنبا إلا عابري سبيل حتى تغتسلوا وإن كنتم مرضى أو على سفر أو جاء أحد أو جاء أحد منكم من الغائط أو لامستم النساء أو لامستم النساء فلم تجدوا ماء فتيمموا فتيمموا صعيدا طيبا فامسحوا بوجوهكم وأيديكم إن الله كان عفوا غفورا ألم تر إلى الذين أوتوا نصيبا من الكتاب يشترون الضلالة ويريدون أن تضلوا السبيل والله أعلم بأعدائكم وكفى بالله وليا وكفى بالله نصيرا من الذين هادوا يحرفون الكلم عن مواضعه ويقولون سمعنا وعصينا واسمع غير مسمع وراعنا وراعنا ليا بألسنتهم وطعنا في الدين ولو أنهم قالوا سمعنا وأطعنا واسمع وانظرنا لكان خيرا لهم ۖ لكان خيرا لهم وأقوم ولكن لعنهم الله ولكن لعنهم الله بكفرهم فلا يؤمنون إلا قليلا يا أيها الذين أوتوا الكتاب آمنوا بما نزلنا مصدقا لما معكم مصدقا لما معكم من قبل أن نطمس وجوها فنردها فنردها على أدبارها أو نلعنهم أو نلعنهم كما لعنا أصحاب السبت وكان أمر الله مفعولا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

eléyìí ṣe ṣe àkọ́kọ́ gbígbọ́ àwọn ọ̀rọ̀ yìí ṣùgbọ́n ọlọ́run bá pa wá láti ọ̀pẹ́ bàdá sí ẹ̀ fa ìnà tí kẹrọ dáhùn fáwọn olùmọ̀mìnì máa rán wọn létí tó wá sí fáwọn ẹbí láyé ni sallallahu alaihi wasallam oníyé máa ka alukóran ti dídò yìí bẹ́ẹ̀ nǹkan kan sì ní sọ̀kalẹ̀ mọ́ láti ìlànà tọ́lọ̀ ti parí ẹ̀ èyí tó ti sọ̀kalẹ̀ káńkà wọn náà lọ ní ọmọ ìran títí títí ayọ̀ nìkan bàdá tí ó sọ iná ti sọ̀rọ̀ sáǹfà ní ọ̀nà yìí ìran tí ó máa sàǹfààní fún gbogbo ohun mi òjò ọlọ́pọ̀tò anímọ̀ mi ẹbọ kéèyàn mọ pàṣẹ kankan kí ló túmọ̀ sí ẹ̀rẹ́ tó gba àwọn olùmọ̀ tí wọ́n tún fẹ́ ọ̀rọ̀ lójú wọ́n máa lọ síbi wípé kí ni nǹkan yìí gan ká tó máa ṣàgbéyẹ̀wò oore ibẹ̀ àbábọ̀rù ibẹ̀ àbí àǹfààní ibẹ̀ kí nìkan náà gan wọ́n ló fi jẹ́ pé gbogbo ibi tí wọ́n ti máa bẹ̀rẹ̀ ibi definition ibi ká mọ̀ nǹkan tí a fẹ́ sọ̀rọ̀ pa ẹ̀ tó bá ti pa burú ni yóò jẹ́ ká mọ̀ láburú ẹ̀ ti tó tó bá ti rí pé dáadáa ni yóò jẹ́ ká mọ̀ bọ́ọ̀rẹ́ ẹ̀ ti pọ̀ sí láti lè tètè tètè àṣírìkù huwa jáàlù sharikin lillah jáàlù sharikin lillahi ta'ala fi rububiyyatihi aw uluhiyyatihi aw asma'ihi aw sifatihi. ìtumọ̀ ẹ̀kọ́ ó ní dídá nǹkan pọ̀ mọ́ ọ náà subhanahu wa ta'ala bóyá níbi rògbòbíyà yìí iṣẹ́ tọ́rọ̀ ń pè tí ó sẹ́nìkan tó lè ṣerú ẹ̀ àkọ́kọ́ ni tàbí tẹ́lẹ̀ mi ò gbọ́nà mi wọlé láti ta nǹkan mi fọmọ náà bóyá olo ìyáàkì ìjọlọ̀ ń dàn. abala kẹta àwọn àtúmọ̀rin ìdílé wọn kò pààtó àbí kéèyàn ó gba bí ìròyìn ọlọ́run àtòrókọ rẹ̀ wọlé láti tẹ̀bọ̀ láti ta nǹkan mi fọmọ náà eléyìí ni àlàyé tó fi nípa tí là ń pè ní ẹ̀bọ. tá a bá wá sọ wípé èèyàn jà kẹta pọ̀ mọ́ náà ó bọ́ náà wá orogún yóò jẹ́ wípé èyí tó bọ́ náà orogún ń bẹ̀ kò sí inú ìròyìn ẹnìkan àbọ̀ náà. látòjúwe níbi tàwọn ìdí olùkọ́ bíyà èèyàn bá lọ́wọ́ orogún níbi iṣẹ́ tọ́lọ́ máa ṣe gẹ́gẹ́ bí alfan dídá ẹ̀dá ọwọ́ àti dídá ẹ̀dá sì fi ọ̀dọ̀ ẹ̀dá tó sì jẹ́ pé kò sẹ́nìkan tó lè dẹ́dà tó tó lè dẹ́dà tó tó dá ẹ̀dá kan yàtọ̀ sí Allah alfan tó ẹ̀kọ́ náà ọ̀bẹ ẹlẹ́dà rẹ̀ ẹlẹ́ẹ̀kejì torí pé iṣẹ́ tọ́lọ́mọ ṣe ohun tàwọn ẹ̀dùn òbí yàtọ̀ ìmọ̀lọ́run ní àtọ́ níbi iṣẹ́ tọ́lọ́run máa ṣe nípa ẹlòmíì ọ̀ka ẹlẹ́ẹ̀kejì lápèjúwe lábẹ́ eléyìí náà ni àrísìkò jíjẹ mímu ọlọ́ọ̀ba subhanahu wa ta'ala ó ní inna Allaha huwa ar-razzaq dhul quwwati al-matin òun ni ọlọ́ọ̀ba tó máa ṣe àrísìkò fún gbogbo tó ń bá dá ń jẹ sí kódà tọ́lọ̀ ń dá tó ìjẹ́ sí èmu ohun tí wọ́n ń lò yàtọ̀ sí jíjẹ àti mímu ọlọ́run ló pèsè fún wọn. kò tẹ́lò ní ti ó lè tẹ̀lé yìí. sábàbí òun ni jíjẹ mímu gbogbo ẹ̀dá pátápátá sábàbí ni. àmọ́ kọ́dárò ẹ̀ àti pèsè rẹ̀ Allah subhanahu wa ta'ala nìkan kò ó sì ó sì tọ́jú ara rẹ̀ nìkan. àpèjúwe nígbà tí yẹn bá nǹkan pọ̀ mọ́ náà níbi ààtò ìjọ́lọ́hùn nìkan tí olùyàtì òun ni kí máa pe nǹkan kan ní olúwa ẹ̀jẹ̀ wọ́n gbà lérò tó jẹ́ ni wọ́n ti sọ kìí ṣe olóhun méjèèjì náà ni yorùbá máa ń lo olúwa fún ta lolúwa rẹ̀ ní pé ta ló ń tàn tàbí ta ni oní nǹkan ẹni tó ní nǹkan ta ló ní ilé yìí ní landlord tó ti di landlord àbí landlady lord ṣùgbọ́n olúwa tá à ń wí níbí òun ni ẹni tá a jọ́sìn fún eléyìí náà bẹ lọ́dọ̀ yorùbá tàwọn àṣekò bí àlèolòwíyà ìmú ìbọ́lọ́run orogún níbi ìdí àṣọ ọlọ́run ọ̀nà tó ní kì í sọ ọlọ́run nìkan lọ́lọ́run ẹlòmíràn tún jẹ òun ló bí àwọn oní méjì tàbí mẹ́ta tàbí jù bẹ́ẹ̀ lọ sí ẹ̀dá pọ̀ tó sọ pé kò pọ́sùn kẹ́nìkan jọ ní àlọ́ kò pọ́sùn kẹ́nìkan jọ náà. àṣírùkù ilé ìwòlò wíyà nìyẹn wọn níbo lẹ́yìn àwọn náà ti nínú àtòjúwe níbi ìròyìn àtòrúkọ òun ni kéèyàn pé ọlọ́run ní bí òpè nínú súnà gbogbo orúkọ ọlọ́run subhanahu wa ta'ala tó péré àbí tá a ànábì sallallahu alaihi wa ọlọ́run gẹ́gẹ́ a nílò ìlú a padà wá tún di mẹ́tẹ̀ẹ̀ta àbí méjèèjì tó bá yẹn náà wo àárọ̀ lẹ́yìn ìparí. ولله الأسماء الحسنى ولله الأسماء الحسنى فادعوه بها وذروا الذين يلحدون في أسمائه فيجزون بما كانوا يعملون ọlọ́run ni ó ní àwọn orúkọ tó rẹwà

gbàtọ́ ló ń sọ pé fáìlì ọ̀hún bí ha ẹ máa fi bẹ̀ ẹ máa fi pè é. kí wàá ló tẹ̀lé وذروا الذين يلحدون في أسمائه ẹ pa àwọn tí wọ́n máa ń yí orúkọ yẹn padà sí ìkà táwọn fẹ́ tí wọ́n máa ń sọ ẹlọ́ọ̀ lè sáfẹ́ tẹ bá lọ wo ayà yẹn bẹ́ẹ̀ wo kóra yorùbá bẹ́ẹ̀ wo tàwùsá bẹ́ẹ̀ wo tàfsírù táwọn olùmọ̀ tún léde lábáwá àwọn sábà máa pe ọlọ́run ní tó wù wọ́n ẹ má yà orí ìbáradà ní kẹ́kọ̀ọ́ orúkọ aláwọ̀ ní ti kí náà wàá gbẹ̀yìn ọ̀rọ̀ wọn. máa kánú yà ẹ̀sìn tí wọ́n ń sìn yẹn tí wọ́n tó wù wọ́n wọ́n wà kẹfẹ́ tàbí wọ́n wà bẹ́ẹ̀ wà lọ́sọ ọlọ́run bá àjàgbé kò péré bẹ́ẹ̀ ntọ́lọ́run bá péré ìpàdé ọ̀hún bí hàn ó sì pọ̀ múlẹ̀ ti pé ọlọ́run bá dé múlẹ̀ ti pé bá dé. nínú ayé mi tí ó ń sọ ọbẹ̀ ti pè yá Allah tọ́ntọ́ ọbẹ̀ sọ oṣù tí nìdáwò nìyẹn ó kù dùá ọ̀pá ọ̀sùnmọ́ bẹ́ẹ̀ náà nìdáwò wà ìyàtọ̀ ń bẹ níbi ká pè àti ká abẹ́ sọ nígbà tá a bá pè yẹn ẹ wí ẹ sọ wípé yá àwìdẹ̀ ọ̀rọ̀ àbíkẹ́ sọ pé àti àwọn orúkọ أيما تدعوا فله الأسماء الحسنى gbogbo ìṣe láti pé òun náà orúkọ tó rẹwà yẹn tá a pé tí èsì sẹ́yìn wù al-asmā'u al-husnā òun náà ni wọ́n yá Ghaffār yá Rahman yá Latīf yá Kabīr yá Karīm òun náà ni wọ́n náà. ولا تجهر بصلاتك ولا تخافت بها نعم وابتغ بين ذلك سبيلا تبارك الله سبحانه وتعالى ló kọ rẹ̀ nítorí kan ní ká sọ̀rọ̀ sí àtòsí mẹ́tàlá ní ìlú ìfẹ́ alọ́ alọ́ alọ́ alọ́ alọ́ alọ́ ń wò wáyá jẹ́ kí o fẹ́ sí i. níbi ariwo alọ alọ alọ rúùfù ó fẹ́ yóò fẹ́ fò yóò mọ nù ogun mà wá bọ kí ni wọ́n ń pè fún lóye tí yẹn bá ṣe bẹ́ẹ̀ sẹ́yìn ẹgbẹ́ rẹ̀ yóò kábùkù mẹ́tàlá mi nù. jáàlù sẹ̀rí kínnílá tí rògbòbìyàtì nínú iṣẹ́ tọ́lọ̀ máa ṣe tó pọ̀ àpèjúwe rẹ̀ dídẹ̀dà alihamdulilayi rabbil alamin rọ́bì wọ́n ní tùmọ̀ káàlì ní sọ́tù pàṣẹ àtàǹkà lójoojúmọ́ alhamdulillah ọ̀pọ̀ ní fọ́nà ọba rọ́ọ̀bì rọ́ọ̀bù níbẹ̀ yẹn onítùmọ̀ pé òun yẹn kò ló dá wa onítùmọ̀ kọ́ọ̀lì onítùmọ̀ rọ́ọ̀tù onígbèsè jẹ́mu onítùmọ̀ máàlì tó ti padà wá nu sóra yìí náà ó kápá wa àlẹ́ gbogbo àgbáńlá ayé pátápátá gbogbo ohun ń bẹ tí ń ṣẹlẹ̀ ọlọ́run ló ń pèsè fún wọn. tí yẹn bá ti gbé ìpèsè yẹn lọ síbi ọ̀dọ̀ ẹlòmíì àbó wà lọ́bọ̀ míì àbó fi tì sọ́dọ̀ ẹlòmíì ó túmọ̀ sí pé onítọ̀hún ọ̀nà tó gbà ṣẹbọ ni pé irú iṣẹ́ tọ́lọ́run máa ṣe tẹ́lòmíì ò lè ṣe ó gbà tẹ́lòmíì lè ṣe. ó sì ń tẹ̀lé láwùjọ láwùjọ máa dá mọ̀ ìfáwùjọ wa nìkan ló fà pé tí ìṣẹ̀lẹ̀ bá tú àwọn èèyàn lọ́run kó má fara ni wá o kó sàlẹ̀ fún fọkànbalẹ̀ fún wa ó ní kò sí tí ó yá tí ò yá o sóògùn owó ni gbogbo tó bá gbà kó tán dùn àwọn owó àbógun owó tó ẹ pé káyọ̀ lówó ni ẹ̀rọ sọ fọ́lọ̀ ọlọ́run bọ̀ yàrá ìgbà kò ṣebí òun pẹ̀lẹ́ ní rọ̀zà nínú orúkọ tá à ń sọ yìí náà ni ọlọ́run pẹ̀lẹ́ ní arọ̀zà ẹni tí máa ń pèsè tí ò tẹ́lò ní ìtò lè pèsè bẹ́ẹ̀ ìtumọ̀ arọ̀zà kù nù ẹni tí máa ń tẹ́ni lọ́rùn nípa ìpèsè fún mi tí ò tún tẹ́lò ní ìtò dàbẹ́ wàkọ́dé rọ̀zà kọ̀lẹ̀ àti yàrá wà ilé ó tàbí ìbá ari ó pèsè débi pé rọ̀zà kọ̀lẹ̀ àti yàrá ó pèsè fáwọn ẹyẹ ẹwọn ẹyẹ wàlẹ̀ ó tàbí ìbáhàrì àtàwọn ẹja ńláńlá nínú bóòmù tẹ bá ń wo ẹja míì ẹni tí ò bá gbẹjà mọ yóò sọ kókò ojú omi lẹjà mọ bẹ́ẹ̀ náà ibẹ̀ kọ ẹja fúnra rẹ̀ tí ń wẹ̀ ní omi ẹsẹ̀ bọ́ kò ojú omi pàápàá jùlọ tó bá lanu àbí bẹ́ẹ̀ bá wo bó ṣe gùn sí àbí bó ṣe tóbi sí ó ṣeré débùté ní júdà ní mọ́nàkà rọ̀bíà sàrọ̀bíà níbi tán ti ń pẹ̀já bad èèyàn kọ̀ fẹ́ sáfẹ́yìn ẹsẹ̀ bí òkú ọmọdé àmọ́ wọn tẹ́lẹ̀ lọ. mo fẹ́ rí àwọn ẹja kéékèèké ló ti ní dáhùn àtàjọpọ̀ yìí níjọ́ náà lọ́wọ́ àwọn atẹ ẹja lọ àáké gan ọkọ jáde alápàtà ń lò ní sáfíńtà ẹja làwọn èèyàn ń pàṣẹ ọkọ àwọn àwọn sàwọdí àwọn ọmọ orílẹ̀ àwọn èèyàn ẹja mi ń bẹ tó òtí ìsàtọ́ ti gbé jáde ní odò lóbìbí tó funfun kìnnì kan lẹ̀ ẹ̀rọ ọlọ́run báyìí ọlọ́run pèsè jẹ́ ẹ̀mú fún wọn wọ́n jẹ́ òkú. ó báwọn ẹran bá a ti sọ̀rọ̀ àwọn ẹja yẹn àwọn ẹranko nínú ẹranko mi ń bẹ tó bá rí èèyàn kan gbé mi kò sí yóò kàn lánàá kò ní rún yóò kàn ni o nínú àwọn àwòrán màtá mò ń wò jọ allah akpa nínú bú omi ẹja ńlá kan ni àtejò ńlá kan ó ẹja náà ní sáyẹn torí jò náà tóbi ó tóbi ó ẹja náà ní sáyẹn ìjà kọkọ lọ rẹpẹtẹ ìjẹjà wà áfà ní pé kò ń gbé mi ó gbà lásìkò náà ó gbọ́ tó gbé mi tán báyìí lọ inú ẹ̀ wá dùn ló wá ni iná wọn ó wà rọ záàkù ẹ dákun kí làwọn ọmọ náà jẹ kí là ń jẹ gan ẹfun fún ọ̀sán ìfàkójúwe ọkọ tí kò ń jẹ adìẹ àtúnjẹ ẹran oúnjẹ màlúù oúnjẹ adìẹ oúnjẹ kìíní oúnjẹ gbá yàtọ̀ ó pọ̀ jọ oúnjẹ tàwọn èèyàn tó ń kó kiri bẹ́ẹ̀ sin adìẹ rí bẹ́ẹ̀ ráwọ̀ tó sì rí adìẹ ti ń jẹun mọ́jú tí òun ti ní tẹ bá ti tàn náà fún pépè náà ẹ̀dẹ̀ ẹ̀yin lè jẹ́rẹ́. àwọn tí ń sìn wọn sọ pé tòun ti jẹ gbèsè adìẹ ti kí ni o ti dáhùn gbèsè adìẹ tẹnu òdúrà náà lọ ẹ lọ wọ eré bó ni wọ́n ṣe wá gbé àrí tí kúkú lọ́dọ̀ ọlọ́run lábẹ́ ìtàkùn ìdàrúbò bíyà ní oṣù tó pọ̀yàn dé lẹ́bọ̀ pé ọlọ́run kápá àti bọ́ọ̀wù pé ọkù bóun ṣe wá ní gbogbo ọ̀nà tí wọ́n fi sọ̀ báyìí. ọwọ́ àti ẹ̀bọ wá bẹ̀rẹ̀ wọ́n sọ fún mi pé òun ti làwọn fi ṣògùn fún un ọwọ́ àbí wípé kò yà kò sí pọ́blẹ́mù àti títún ni nítorí tó kàn ní tó ń béèrè ìyẹn ò káláyà ṣé ẹ̀ẹ́n kílẹ̀ wí ìtúndé bẹ̀ mọ́ láyé kò káláyà orí orí orí títù ẹ̀ẹ́n àti títún ni ó dà kò burúkú dídì yẹn tiẹ̀ torí àrísù kì í sàròsọ èyí náà mọ̀ pé jímù sọ pé sàròsọ ọmọdé mọ̀ sí sàdébẹ̀ tó tá a bá ń sọ̀rọ̀ ẹbọ tá a bá mú tọ́pìkì wa mọ́ ló lákòjúwe láyé tá a wà títí táwa yóò fi sí lórí ilẹ̀ mọ́ ẹbọ wà á sí òun kò lè kápá kẹbọ mọ̀ sí lórí ilẹ̀ bẹ́ẹ̀ni kan bá sọ pé òun ò sínú òun ò sínú láyìn yẹn ẹ gbọ́ bí tí. ilẹ̀ ti káwọn náà lọ́nà ẹ̀bọ àbẹ̀tọ́lọ̀ bá lànà wà ìpèdí èèyàn odidi èèyàn àtààbọ̀ èèyàn ni wọ́n fi tẹ́bọ́ a gbọ́ ìtókẹ́ni kọ̀ọ̀kan ní wá sí yálà ńlá ni àbẹ̀bọ kékeré tó fi jẹ́ pé tá a bá padà sọ́dọ̀ ọlọ́run lọ́jọ́ gbọdọ̀ lè fi àná tá a bá bá ẹ̀bọ lọ́rùn ẹ̀ nìkan nídú ìjánu tàbí ọlọ́run ò torí pé àṣà òsì báàbù ẹ báàbù kan bẹ́ẹ̀ nínú fásitì mẹ́jú tá a máa kà lọ́jọ́ sí ìlú àtàwíìlì fọ́tùlù tàwíìlì wà báyìí ká kọrù mẹ́sìlò báàbù kan nù á ti kà kọjá ọlá tó ń bẹ fún àtàwíìlì àti máa yóò ká kọrù mẹ́sìlò bí ṣe máa ń yọ ẹ̀sẹ̀ fanyanya àtàwíìlì tó lẹ́bọ̀ nú rárá bí ṣe máa yọ ẹ̀fẹ̀ sán pátápátá tí ò ní sẹ́kù kankan tọ́nà ìyẹn yà ìyẹn nínú alábẹ́ bábà tó a mú ẹni tó bá padà sọ́dọ̀ lọ́wọ́ náà ti máa ẹ̀rí yẹn wá pé ẹni yòówù tó bá padà sọ́dọ̀ lọ́wọ́ láyé síríkù bí ṣe á tí ò ṣẹbọ pín subhanallah wàlà hawla wàlà quwwata illa billah wọ́n kú lẹ́yìn kó ti bọ́ mẹ́nu wa tí ò ṣẹbọ pín yálà ẹ̀bọ ńlá tó gbé yẹn kó ní Islam àbẹ́bọ̀ kéré tí òfin yẹn fóònù ta mọ́tò tó fẹ́ bọ́ọ̀lù náà tó fẹ́ ìròyìn ṣírùkù náà wọ́n fóònù náà kò kà sọ yẹn yìí kèké rí tányányá ká pé yẹn ó tẹ̀sẹ̀ gbà sílámù torí ẹ̀ tí yẹn bá bọ́ọ̀nù láwọn lè mọ́ bọ́ọ̀nù kékeré àlìyá àbí lábẹ́ àlùfáàlù lábẹ́ ìdíjẹ́dá lábẹ́ ìbọ́lọ̀ wọn rogún pẹ̀lú mímọ́ fi pípa ẹnìkan ò káàsì sọ́dọ̀ ẹnìkan pé bọ́lọ̀ nìkan lónìí oníbàá ti wá sáyé àti padà àwọn èèyàn tẹ̀ bọ́ kọjá àlàyé tọ́ba lẹ́yìn òbí mọ́ táwọn mẹ́rìndínlẹ́ dọ́kítọ̀ sọ pé a ti gbìyànjú a ti gbẹ̀gbẹ̀ a ti gba omi a ti gbàtọ̀ pé ẹ̀rọ ọ̀tẹ̀ lọ́wọ́ tí èèyàn bá tẹ̀lé ọlọ́run àìmọye èèyàn bẹ́ẹ̀ wọ́n ti gba ọdún padà síbi ẹ̀wọ̀n. àrùbámà lọ́wọ́ yàrùkúkú wọn àrùbámà náà yàrùkúkú bóyá lọ́wọ́ sì lè ti pèsè wọ́n sì lè má pèsè tòun ti bójú pẹ́ bọ̀ wọ́n rìnlẹ̀ tó tọ́lọ́mbà fẹ́ ó lè pèsè tọ́lọ́mbà fẹ́ ó sì lè má pèsè. lillahi mulku samawati wal ard. Yàkùlùkù máa yá ṣáá. Ìyá agbára ròyìn ara rẹ̀ tí ò gbàgbára tó dàbí rẹ̀ bìnrin tàbí pé yóò borí ẹ̀. Ọwọ́ àfẹ̀sán tó fẹ́ sọ ní yàkùlùkù máa yá ṣáá. Èmi ni mo dá ní mo fẹ́. Yàhábù ni máa ń yá ṣáá ìnáta. A máa fi obìnrin tani lọ́rọ̀ níbi dídẹ̀dà. ويهب لمن يشاء الذكور àwọn ọkùnrin àwọn ọkùnrin sani lọ́rẹ̀ níbi gígẹ̀dà. أو يزوجهم ذكرانا وإناثا. a sì máa pa méjèèjì pọ̀ níbi gígẹ̀dà. ويجعل من يشاء عقيما. بالعين بالعين pẹ̀lú حرف عين ويجعل من يشاء ع بفتح عقيما tí o bá tó lájọ hakeem tó bá jẹ ha ọlọ́gbọ́n olóyè nìyẹn tòjá wa sọ pé ẹnìkan ò pé fásitì àdáda kò kéwú dáadáa wọn tún lé ní o wọn àbí yọ o wọn ẹjẹ bá tún ṣe kó tún rẹ ṣe ní o wọn àti tó mọ bá yàn sọ lápá láàárọ̀ ìmọ̀lára sí nìyẹn tí wọn sọ pé nǹkan kan ò sọ lẹ́yìn kan rẹ nínú ẹgbẹ́ nǹkan yẹn wọn tún sáà kéèfì nì torí kó má bàa bẹ́ẹ̀ kó láyé kó má wo ẹni ń pèsè ní sákèsì gẹ́gẹ́ bí ẹni bíi àbọ̀tà tẹ́ bá sọ pé nǹkan kan tọ́ ọ̀dùn tí ì máa ṣe wọ́n tọ́ ẹni tí ò sí máa ti sákèsì nì torí kò sí nǹkan kan tí ò tọ́ tẹ́ni tí ń ṣe wá àdùn náà tó wá lẹ́tọ̀ọ́ fún un láti ṣe kò sí nǹkan kan tó tọ́ tí èsè pé orí ẹni tí wá àdùn ló fi bẹ̀rẹ̀ òun gan ló kó lọ tó rẹ̀ ṣe ni ṣé yorùbá máa fáṣà àmì lẹ́yìn àmì tó bá máa tuntun láti tiẹ̀ ṣòfò wọ̀nyẹ́ bí alùmọ̀ ń yẹ tó bá pe àfímọ́ níbẹ̀ ní àfímọ́ yẹn ti ó sì fi ara àti méjèèjì ó ní tí ó ti jáde ọlọ́run mọ ní pé ọlọ́run tó bá wò ní ẹni tí àti tí ó bẹ ọlọ́run àti bẹ lọ́run àti bẹ́ẹ̀ náà sọ ọlọ́run àti bẹ́ẹ̀ àtagbára rẹ̀ tó borí tí ó tó kò sí màtíríàtì kan ju kó káyà fún ìlọ́kọ́lọ́ kọ́lọ́n kó tẹ̀ kan síbù káàdì gbogbo ẹni tí bùkátà ló bẹ̀ ní ìjọ lágbàrúkà àti tó bẹ ọlọ́run àti bẹ́ẹ̀ tí ò ní jẹ́ bìtì náà tí ní jẹ́ dàrú. inna Allah إنه عليم قدير عليم قدير عليم أبو سفاري آية عليم علامة سنو أولو ما تقول في تقول في ذلك قدير ó sì kápá àkókò bẹ́ẹ̀ positively or negatively tí mo tún kẹ́ sẹ́bọ̀ tó kò sí kò sì sí náà nù. láti sọ àdáwọn kan òbí wa tó fi bá wọn lónìí ọlọ́run kápá àkókò bẹ́ẹ̀ wọ́n ní kílò lélo tí òfin ní wá ẹjọ́ léyìí ẹmu eléyìí ẹjẹ eléyìí jọyọ fún síbẹ̀síbẹ̀ ọmọ wa òun wa wọ́n bá pẹ̀lú kọ̀ọ̀kan wọ́n bá ní ọ̀wọ́n ń jẹ́ president nígbà tí ọ̀wọ́n ń jẹ́ president tẹ̀lẹ̀ ọ̀wọ́n ń jẹ́ ka ìlú bá tẹ̀lẹ̀ ó dorí ó tún dọmọ bàbá lọ sọnù ẹ gbọ́dọ̀ ẹ̀ abẹ́ẹ̀ bá rí ẹ ti gbọ́ rí ìyẹn ń kọ́ títí tẹ̀lẹ̀ títí dòdò àwọn ìjọba ọmọ wa fi wọn ṣe ìtẹ́ni ìbá bẹ̀rẹ̀ náà mo ń bọ̀ láti lè tó ń jọkàn níbàdàn lábẹ́ bíríìjì bíi bíi kànáà báyìí kì í somi kan rẹ́rẹ́rẹ́ má sì gbé ọmọ ọmọ wọn ò tí kú ọmọ òkú olùbàdàn làwọn tí ó ṣètò bí ó ti dọ́dọ̀ ìjọba kan bá gbé unwanted child torí iná lọ́wọ́ àlímù Ala alámọ̀tán ni alágbára ni bẹ́ẹ̀ fẹ́ ọlọ́run kú láìpẹ́ lè yóò wáyé ìṣe ìṣe ìfẹ́ kó wáyé ọlọ́run kò sí ẹ má tẹ́ ni ẹ má tẹ́ ẹ má gbé bọ̀nà ní ẹ lọ. àwọn yẹn ti wá gbé sáyé ọlọ́run àwọn yẹn ti wá gbé bọ̀nà míì kò ní pé kò yá kò yá kò yá

bẹ́ẹ̀ bá dán pípa òun lẹ́fẹ́ kó yá wọn ò ní kó dàkẹ́ lẹ́bọ̀ bá bẹ̀rẹ̀ lẹ́bọ̀ wọ́n bá débi pé wọ́n ń pòògùn kan ní pẹ̀lú gbẹ́kúdé ẹ̀sìn lè gbé mọ́lákò ní mọ́tò dé báyìí pé ó ti yọ náà gbé mọ́lákò ní mọ́tò mọ́ lẹ́tà kú lọ gbẹ̀mí lágbájá kọ́ àwọn ẹ̀rí tó mọ́ láàkà ọmọ ẹni tó tẹ́lẹ̀ bá ti jẹ́ lẹ́bọ̀ kò sí làákà ìmọ̀ wàmọ́ inú sọ́lá Eh, ọ̀dà ẹ bá wọn láti bí tọ́lọ̀ sí sọ̀rọ̀ ẹ láti one fourteen ayé àtúntò lè kọjá abẹ tọ́lọ̀ sí sọ̀rọ̀ àbí Ibrahim one twenty four. وإذ بسلام ولا تبي وإذ يرفع إبراهيم القواعد من البيت وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا ربنا تقبل منا إنك أنت السميع العليم 130 أي 130 صوت البقرة ومن يرغب عن ملة إبراهيم إلا من سفه نفسه ومن يرغب عن ملة إبراهيم إلا من سفه نفسه ẹnì kan ò ní sẹ́ríkò lójú ọ̀nà ìsìn ànábì Ibrahim sílẹ̀ sànábì Ibrahim alisalaam ẹ́ alislam ẹnì kan ò ní kúrúkò bẹ́ẹ̀ islam kọ́ lọ́dẹ lẹ́bọ̀ ńlá. mẹ́rin sọ fi hàn ẹ́ sá. àbíkó ló tó rẹ̀ ti dàrú tí ẹ bá ti jẹ lẹ́bọ orí ẹ̀ ti dàrú bó jẹ́ pọ̀fẹ́sọ̀ bó jọba àlù wọn èso lórí pípé torí jáde máa kóòtù àyà ló fi ń mu wa o wọ́n máa ń yẹ̀rù gàbù á ń yẹ̀rù gàbù sí kí ẹ sojú kòkòrò àti ní nǹkankan òun ni yẹ̀rù gàbù sí yẹ̀rù gàbù á kí ẹ sojú kòkòrò kó kan kó ìjọ ẹ̀ kó nẹ̀gílẹ̀tẹ̀ òun ni túnmẹ̀ lẹ́yìn ẹ̀ òun ni nẹ̀gílẹ̀tẹ̀ kàn ní Ibrahim alayhi salatu wa salam illa man sabiha nafsa àtẹnudó jẹ́ pé láti jáwé òkò ló fún sẹ́yìn rẹ̀ nígbà pé yìí fàṣàn lọ́wọ́ sẹ́yìn ẹsẹ̀ tó wájú. wàlàkọ́dì sọ́fà ìnáhùn fi dùn yá. wọ́n ti rọ́ọ̀nù gbàgbà láyé. وإنه في الآخرة لمن الصالحين إذ قال له ربه أسلم قال أسلمت لرب العالمين ووصى بها إبراهيم بنيه ويعقوب النبي إبراهيم بقى النبي يعقوب ووصى nípa Islam ẹ má yí padà o يا بني wọ́n sọ fáwọn ọmọ wọn. Ya baniya inna Allah astafa lakumud din. Ẹ̀sìn sáàmù nìkan láàyò lọ́dọ̀ náà wọ̀. فلا تموتن إلا وأنتم مسلمون. ẹ má kúrò láyé àtẹ̀wọ́n jẹ́ pé islam lè gbé kúrò láyé ẹ má jẹ́lẹ̀ bọ̀ gbogbo challenges láyé pátápátá. أم كنتم شهداء إذ حضر يعقوب الموت. bẹ́ẹ̀ tún mọ̀ abẹ́ rí abẹ́ gbọ́ nígbà tó yí kú dé bá ànábì àpẹẹrẹ fún nìyẹn ànábì yàkúbà alayhi salam nígbà tó yẹ ẹ̀mí ò sì bọ̀ torí tí sọ̀rọ̀ mi ò kí bọ́nu àpẹẹrẹ kú òní ìtumọ̀ ayà ní ìtumọ̀ mọ́tò mẹ́ ní àdọ́rọ̀ yà kó báyìí mọ́tò ìfáà pé ikú níjẹ́ mọ́tò nígbà tí ikú dé bá ànábì àkó kìí ṣe kú gangan àmọ̀rọ̀ tòwó àpẹẹrẹ rẹ̀ torí pé sọ̀rọ̀ kí ló wá wú. إذ قال لبنيه ما تعبدون من بعدي. ó sì mọ̀ pé títán àkókò títán ni wọ́n ń sọ àwọn ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ kan yìí wọ́n ní máa dáàbò lónà mi bá yín ẹ̀yin ọmọ mi sílẹ̀ mọ̀ ẹ̀sìn lẹ́yìn ẹ wo àwọn ẹ wo bí bí ọmọ ń tètè láàmú lójú ẹ̀ wọ́n tún wá ń bọ àwọn léèrè tó sílẹ̀ mọ̀ ẹ̀sìn lẹ́yìn mi. qalu na'budu ilaha. wọ́n làwọn ọ̀sìn ọba àrẹ tó وإلى آبائك إبراهيم وإسماعيل وإسحاق إلها واحدا ونحن له مسلمون ọlọ́run ọba kan tuntun tí ò sọ ká fi orogún kan sí pẹ̀lú ẹ̀ wọ̀nà àrùn làwọn mùsùlùmí òun náà làwọn náà ti pa jùlọ sílẹ̀ fún a ní pèsè àmì ìlànà rẹ̀ náà. tilka ummatun qad khalat. àwọn àpèjúwe kan nù nínú àwọn ìdá ọmọ ádámà tó pa jùlọ tó yẹ káwọ káwọ kọ sí. laha ma kasabat wọ́n ti tẹ̀ wọ́n ti lọ. walakum ma kasabat. ẹ̀rọ òkùnkùn yẹn ti gbé lọ. wala tus'aluna amma kanu ya'malun. ó ní ẹ̀sùn òní bíi kí ilẹ̀ ń lọ rò lọ́dọ̀ náà àbọ̀dún ilẹ̀ èdè àbọ̀dún náà làwọn olóòjẹ́ fọ́lọ́ sẹ́wọ̀n pé mo ń sọ fáwọn èèyàn láwọ̀ pé sọ́lá tí ẹ máa ń fi sọ́lá tó sì rọ̀ lọ́rùn tí ò jẹ́ akíkàndá kìkan sí akíkàndá kan sí ọkọ̀ ló ti panadíjà rẹ̀ kí torí pé n tó ga jù lọ́dún pẹ̀lú ọlọ́run Islam kò tún yẹ kí ẹ̀ mọ̀ sọ́lá àtúnmọ̀ kó tún jẹ́ lẹ́bọ̀ọ́ tẹ́jẹ́ kí ń ṣe tí ò ṣe sọ̀lá àbáṣiṣẹ́ bá kàkí bá ń ṣe bọ́ a sọ pé tó bọ́ kó ti pọ̀ ṣùgbọ́n tí sọ̀lá tiẹ̀ bá ń pẹ́ lásìkò ẹ̀ subhanallah ní tó ṣe ìlú islam ló fi rọrùn kó mọ̀ jẹ́lẹ̀ bọ́ mọ́lókù kó wá yóò ṣe panabíta rẹ̀ tó fi la ayé já tó fi ní jẹ́lẹ̀ bọ́ olókù. àmọ́ sọ̀lá àtúnṣe yẹn ṣe tó jẹ́ pé nígbà táwọn mọ̀láyà ṣá ó gbé sọ̀lá àtúnlọ́wọ̀n gbé tiẹ̀ sọláàtì yẹn tó bó ti wájú àti ìsàmẹ́jì sọlọ́lá ọ̀dà sọ́là ọ̀kọjá àkókò tẹ̀yìn tó ti sọláàtì yẹn ìrìn àjò sánmà àmọ́ eh, ìbáàdà yẹn ò tí ò wá kọjá àkókò tẹ̀yìn tó ti sọlá pẹ̀lúbọ́nà jì sánmà ló fi ẹ̀fọn ẹgbẹ́ kan gbé lọ àwọn ẹ̀ka tó wá ń dàjú wọn gbé lọ àwọn tó wá lórí àjò ní náà lẹ́wọ̀n gbé lọ lákòóso lákòóso tí wọ́n sọ pé a bá wọn rẹ ìwọ ọlọ́run rẹ lẹ́dàá wa ọba tó ti mọ̀ tẹ́lẹ̀ a tí wọ́n ń sin lọ a tí wọ́n ń sin lọ wọ́n àmọ́ gbé ìbàdàn sí lọ torí àwọn ìtọ́lọ́ sàrọ̀ kọ́mìlà onítorí ẹ̀ mo ti mọ́ ń gba àwẹ̀ ọjọ́ sọ́ọ̀dì wọ́n wà àwọn ọjọ́ kàtà tó máa tẹ́rí ìbàdàn sọ ní ọmọ èèyàn sọ́dọ̀ ọlọ́run lẹ́kẹ́álẹ̀ kò déjìká ẹ kò dórókún ẹ ní ọ̀nà òdìdí sánmà ìyẹn ó túmọ̀ sí sọ láti ọ̀nà kì í sọ láti tọ̀ lọ́n lọ́tí ẹ̀ bá ń ṣe sọ láti tọ̀ lọ́n tó darí pọ́ lọ́nà lòún dọ́sìn ìfún ó sì ń pè ó ti kọ́fà dísáǹsì tó pọ̀ nípa oríire àlùkìyà náà kó jáwọ́ jásẹ̀ kó mi ẹ̀bọ pátápátá lóko kọ́ ọ̀kan mọ́tà sí rọrùn fún tàwíìdì lòlùwíyà lábẹ́ definition ẹbọ definition ẹbọ ìtumọ̀ ẹbọ Allah subhanahu wa ta'ala pé iṣẹ́ tí ọlọ́run ṣe làwọn èèyàn ń ṣẹbọ lẹ́ẹ̀ la máa pèjú ìwé wáyé ọlọ́run bá gangan ẹlẹ́dàá subhanahu wa ta'ala àwọn èèyàn kan tún gbà pé kìí ṣe ọlọ́run wọ́n pè nǹkan mìíràn wọ́n sùjúdù táwa ṣe tó jẹ́ pé ọ̀gá ìbáàdà ní sùjúdù ẹnu ti sọ sánìkù wọ́n ń ṣe sùjúdù yẹn bọ̀ kì í sọ lọ́ọ̀ ni wọ́n ṣe fún ṣé ẹ̀mọ̀ bí àbẹ̀mọ̀ rẹ̀ sáà tó kéde pé sùjúdù ló ní wọ́n lára àti ṣe fọ́lọ̀ ló ní làdánwò wọn wọ́n ń ṣe sùjúdù fún òkè wọ́n ń ṣe fún iná wọ́n ń ṣe sùjúùdù táwọn ń ṣe fún Allah wọ́n ń ṣe fún mi wọ́n ń ṣe fún kùtà wọ́n ń ṣe fún igi kò sì jìnnà tí ọba sí ládùúgbò yín ó ń bẹ nílùú yín lẹ́yìn tí ń ṣe sùjúùdù fún kàmí ìforíkalẹ̀ fún kàmí tí ń ṣe Allah ọ̀rọ̀ bọ̀dà àlàyé tí ọba sí inú iṣẹ́ yìí kò sí ládùúgbò yín ó ń bẹ nílùú yín. àwọn àbá wa agbákan náà àbá wa wọ́n lọ sí Morocco fún conference wọ́n láwọn èèyàn ràn àwọn èèyàn níbi fùjúù lórí fùjúù nínú sàárẹ̀ amẹ́dà tìjàní. eléyìí tó jìnnà sàárẹ̀ àwọn tó tẹ̀lé wọn tí wọ́n lójú ọ̀nà wọn làwọn rìn táwọn náà lo ayé tí wọ́n kú láwùjọ tàwa yìí náà wọ́n ṣe sùdúdù fún wọ́n ti ṣe tọ̀wá fún wọ́n lọ síbẹ̀ lọ ṣe sùdúdù tọ́mà ti sùdúdù ó sì ràn ṣe dùá kìí pé wọ́n ṣe dùá àbẹ̀ tó wà lábẹ́ sàárè o kájọ àwọn olè gbà ní dùá òtún wọn ṣe ń bẹ̀ láwùjọ tó wà yìí náà ó bẹ́ẹ̀ mọ́ síbi kàdúrà ọmọ tẹ̀lẹ́lẹ̀ Yorùbá. tàwọ́kùdù olùhíyàní kìí ti sí ọlọ́run ni wọ́n takò ń bẹ̀yẹn but wọ́n wàbílà kan àkàtọ̀ kan tó gbìyànjú kó olóṣù láàmú pátápátá nítorí ẹ tí wọ́n ti fọ́lọ́run tẹ́lọ̀ ní òdìbá àpẹ òní wọ́n fún yàn bó ládùn adáfẹ́ táwọn eléyìí bá gbọ́ wá sí tọ́lọ́wọ́ bá sàmẹ́lẹ̀ sínú ọkàn wọn wọn ní kí ní tàwọn ọmọ alátakò kí ní tàwọn ọmọ tó járe mú míì kíní sàwọn àwọn ọmọ kọ́mọ yìí àwọn bàbá kí bàbá yìí torí bá ní ẹ má ṣe fọwọ́ àpò èèyàn tí ń bẹnu sàárè mọ́ ẹ má forí kalẹ̀ fún wọn mọ́ ẹ má sìn wọn mọ́ wọn yára ah, wọn lọ la àwọn tó bẹ̀ títóbi wọn délẹ̀ kàrámà wọn délẹ̀ ìgbà ibi tàwọn èdè olórí ìyàwó ní ṣẹbọ sọlọ ọkàn mi. bákan náà lóríṣiríṣi àwọn ìbàdà tí wọ́n tẹ́rí kò lọ́dọ̀ ọlọ́run wàlùdáwálé kò lè ṣẹlẹ̀ ọkùnrin ṣe olùwòlíyà yìí tó pọ̀ jù òun ni kí wọ́n tẹ́fọ níbi ìmú ọlọ́run lápò tí wọ́n kọ̀ jálẹ̀ fún òmú ọlọ́run ní àtò tí wọ́n pe nǹkan ní lọ́nà bí àyẹ́dùn àmọ́ àlọ́ yọ̀bọ̀yọ̀ tí wọ́n máa pe nǹkan ní lẹ́yìn àlọ́ ọwọ́ yusrifa yusrifa láwù sí hannah wà ní ìbàdà àbí kí wọ́n darí nǹkan kan sọ́dọ̀ ẹ̀dá yẹn nínú nǹkan tó jẹ́ sìn táà gbọ́dọ̀ darí síbòmí àfọ̀dọ̀ ọlọ́run kàtàbùkì gẹ́gẹ́ bí pípẹ́ ẹran ìdúgbò ẹran. wànádìr gẹ́gẹ́ bí ẹ̀jẹ̀ jíjẹ́ ẹ̀lọ́kọ́sù ọ̀rọ̀jà gẹ́gẹ́ bí ìpáyà àti sojúkòkòrò orin pẹ̀lú màhábà àfìfẹ́. صوت البقاء ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله صوت البقرة 164 قم بيننا وين 165 قم بيننا وين من يتخذ من دون الله أندادا àwọn tí wọ́n mú orogún pẹ̀lú Allah àwọn níbi olùyí àjọpọ̀ bẹ́ẹ̀ ayé àyíkọ́ tí wọ́n bọ́ náà wọ́n orogún yọ ìbú náà hàn kàfófìlà tí wọ́n nífẹ̀ẹ́ orogún gẹ́gẹ́ bó ti ṣe yẹ kí wọ́n nífẹ̀ẹ́ ọlọ́run tí wọ́n nífẹ̀ẹ́ orogún gẹ́gẹ́ bó ti yẹ kí wọ́n nífẹ̀ẹ́ ọlọ́run àbí tí wọ́n nífẹ̀ẹ́ orogún gẹ́gẹ́ bí irú ìfẹ́ tí wọ́n ní sọ́lọ́run náà méjèèjì náà làwọn olùmọ̀ sọ gẹ́gẹ́ bí irú ìfẹ́ tí wọ́n ní sọ́lọ́run irú ìfẹ́ náà tó ń bẹ lọ́kàn wọn sí orogún nǹkan mi tí wọ́n ń sin lẹ́yìn ọlọ́run tàbí kó jẹ́ pé wọn ò kan lè nífẹ̀ẹ́ ọlọ́run irú ìfẹ́ tó yẹ kí wọ́n ní sí Allah orogún ni wọ́n gbé fún un. والذين آمنوا أشد حبا لله. àwọn ọmọ òdodo ọlọ́run nìkan ló wá ìfẹ́ ọlọ́run nìkan ló wá fún ìgbáyà wọn. mo kà ní pépé nínú àwọn àwọn àpẹẹrẹ ìbáyà kan máa darí sọ́dọ̀ ẹ̀dá tí wọ́n máa ń dínkù lọ́dọ̀ ẹ̀dá ni azabuhu wanadiru walhawfu warọjà walimahaba. yòhìbùnà ń kà ó wọ́n nífẹ̀ẹ́ orogún gẹ́gẹ́ bí irú ìfẹ́ tó yẹ ká sọ́nà wàlẹ́bí na àmà tẹ́lá àwọn mọ́mí ní òdodo tí máa ní òdodo wà lọ́kàn wọn nìlá àwọn ni wọ́n ga nípa ìfẹ́ ọ̀kan wọn tí wọ́n ní sọ́nà náà. wàlẹ́ àwùyá ọ̀lẹ́bí náà mú إذ يرون العذاب أن القوة لله جميعا وأن الله, وأن الله شديد العذاب ولا يرى الذين ظلموا táwọn alábòsí ń bá mọ̀ ní àbòsí nínú àyà yẹn ṣíríkù ni nínú àyà yìí náà ṣíríkù nínú àyà mi ṣíríkù náà tún nínú àyà yìí àyà àlẹ́dínà àṣíràkù tó wáyé kí wọ́n mọ̀ ní kílẹ̀ ìgbìmọ̀ ìkìyà lọ́wọ́ náà làdá nígbà tí wọ́n bá fojú tí wọ́n bá gán ní ìyà ọlọ́run àwọn olùmọ̀ ń jẹ́ ká mọ àwọn ẹ̀ṣẹ̀ níbi tí ọlọ́run bá ti ń fi ìyà àmọ́ jẹ́ ká mọ ńlá níbi tí bá ti ń fi ìyà tó fi ń tì tí ń ṣe ẹ̀fọn náà nígbà tí bá rí tó wáyé tí wọ́n bá mọ̀ ní wọ́n bá mọ̀ pé inú aburú tó ga làwọn wà. wàṣírí kọ àwọn ọmọ òṣòro ẹbọ sì mú ẹ̀fẹ̀ tó ga jù kí ló fà àkọ́kọ́ lè á náà fẹ̀sì bí wọ́n yìí màkìló kìbìlì fà fi xɔsɔ ife ìlà yíyà sí fàmù àṣìràkà má àlọ́ ìfakọ̀ ṣàbá àwòrán wàhálà àádọ́ mùsùlùmí fàkọ̀ kọ́lá tààlà ìnà ìṣirí kára rólùmùnà àbí nínú kan méje tẹ́gùn mọ̀ pé ẹbọ lẹ̀fẹ̀ tó ga jù àkọ́kọ́ nìyẹn tẹ̀sí ń lè mà lóhùn ìbílẹ̀ fààyè wọ́n fi ẹlẹ́dàá wọn fi wẹ́dà ó sì jìnnà síra wọn wọ́n fi ẹlẹ́dàá àbí wọ́n fi ẹ̀dá wọ́n fi wé ẹlẹ́dàá wọ́n ní bákan náà ni wọ́n. bí gbàtẹ́nì kan sọ wípé ànábì Ibrahim alayhisalaam àti Ibrahim oníyá bákan náà ni wọ́n níjọ́ tí ń ṣe mọ́lídì nàbí. oníbàkan náà ni wọ́n oníyàtọ̀ ó sì fi kùn kì í mọ́ sábò sí oníyàtọ̀ tó kàn wá náà ni pé bíi photocopy of original àmọ́ kọ́ńtẹ́ǹtì inú ẹ̀ kankan náà ni wọ́n fi kún bẹ́ẹ̀ tí mò ń gbọ́ lórí microphone nínú ilé. ìyẹn pé tí ẹ bá ní ìlọ́dọ̀ ànábì Ibrahim ọ̀nbẹ lọ́dọ̀ nìyá ní àdúgbò òdúkù yẹn ní gbígbà náà. níbi ọ̀sọ́ọ̀sì ìlàdíyà wọ́n fi ẹ̀dá wé ẹlẹ́dàá níbi ìròyìn ọlọ́run nìkan. torí ẹni yóò tó bá tẹ̀bọ pẹ̀lú ọlọ́run tó bá wọ orúkọ ọ̀sọ̀sì àbára òbí ó ti fi ẹ̀dá ó ti fi wé ẹlẹ́dàá nìyẹn. wàzúlùmù wọ́n wọ́n tó ṣe ìdèrè ìmọ̀ ní kéèyàn sì fi nǹkan síbi tí ò tọ́ sí kábìkà tí ò tọ́ rimú rimú onílàbò sí fọmọnà ábìdà bọ́yọ̀ mọ́ọ̀n fọkọ̀dọ̀ wọ́dọ̀ àlòdà àdàdà wọ̀sọ̀rọ̀fà ha lè rẹ́ rí mùsàhíkì ha wàdáàdìkà àrùn mùsùlùmí nìsí náà sí. tí ẹ bá wá sí ìbáàdà síbi tí ò tọ́ sí tó fi síbi tí ò tọ́ sí ó ti sàbò sí ó ti tẹ́bọ̀. ẹlẹ́ẹ̀kejì annalilá annalọ́ha akubara annahu láàyà wòfẹ́ òṣèré liman lam yakun min ọlọ́run náà ní sàfúrójì fún ẹni tó bá ṣẹ̀kọ́ tí òjò má bẹ̀ kò fi kú kò sí ibi ẹ̀sẹ̀ ní ìtọ́nà ti sọ bẹ́ẹ̀ àti ibi ẹ̀fọ́. tòtẹ́tẹ́ sí àforíjì wà tí ìbá ṣe pé ẹ̀bọ nìyẹn bá kú. ló ń jẹ́ pé àtàwí tá a sọ pé máa ń yọ ẹ̀sẹ̀ kì í ṣẹbọ ní òyọ ṣàfáà tọlọ́run tó fún ànábì sọlọlọ ọdarọ sọlá kò tẹ́lẹ̀ bọ nínú sáà níbi ṣàfáà fún gbẹgbẹdà sí à ẹbọ tóbi láburú ẹsẹ mímí ó yà jẹ ẹni tó bá pé wípọ lọ ka báàbù yẹn nínú tàfíì àṣàfáà ìsìpẹ tọlọ́run fún ànábì lọ́jọ́ gbẹdà sí àná ẹ wá ń wo àwọn tí wọ́n bẹ lábẹ́ rẹ̀ lábẹ́ ìsìnkà yẹn kò sẹ́lẹ̀ bọ́m̀bẹ̀ o kò sẹ́ni tó kú sínú ẹ̀ bọ́m̀bẹ̀. àwọn áàlù tàwíì tí wọ́n ti tẹ́ iná ni ọ̀kan nù wọn ni áàlù tàwíì áàlù ìmọ̀n ṣùgbọ́n wọ́n ti fẹ́ kan tá a fi táàdì wọn pé iṣẹ́ iná lélẹ́yìí. lórí àwọn tí kìí sànà bí ó bá lọ́jọ́ gbọdọ̀ rẹ̀ kí so ẹlẹ́ẹ̀kejì nínú nǹkan tí ẹbọ bíi jẹ́sẹ̀ tó tóbi jù òun ni pé ọlọ́run lóun ní fàtòríjù fún ẹni tó bá kó sínú ẹbọ inna Allah la yaghfiru an yushraka bihi wa yaghfiru ma duna dhalika liman yasha ọlọ́run forí ju nǹkan tí ẹ̀ṣẹ̀ tí ò bá tó bẹ́ẹ̀ ẹni tó bá fẹ́ sọ́kùn nìkan ní àyà fọ́tí إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد افترى إثما عظيما ولكن كان الله أخبر أنه حرم الجنة على المشرك الله لو زال ليه هو إنه من يشرك بالله فقد حرم فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار ẹlẹ́ẹ̀kẹrin anna ṣíríkà yọ̀dúdú yóò fi jẹ̀mí ọ̀la àmàlì ẹbọ máa ba ogun tẹ́tọ́ kù jẹ́. wọn padà ó ṣí ẹ ilẹ̀ ìkẹwà ilẹ̀ ńlábí iná ni ó kọ́bẹ̀ ní kẹlẹ̀ in aṣọ. ara ń sẹ́sí ọ àtẹ̀nà sáwọn tó fáájú wa nàbí sallallahu alaihi wasallam tó sọ ọba tẹ bọ. la aṣọ sálà yà bàbá àmàlù. mo fi ra àdúgbò akúṣẹ́ rẹ̀ ó bàjẹ́. wàlẹ̀ tẹ̀kùn

ẹwọ́ ẹ̀yà kejì ẹ̀ ta pè ní àtàwí àtàwí tí ó bá lẹ́bọ̀ ní yóò yọ gbogbo ẹ̀ṣẹ̀ tán pátápátá tí olùsẹ́kù ti rò mọ́. bẹ́ẹ̀ náà ni ọpọ́sílẹ̀ pátápátá lẹ́bọ̀ yóò bá gbogbo sẹ́jẹ́ pátápátá tí olùsẹ́ rí lẹ́nu wàlíyàdùrìlà ẹlẹ́ẹ̀karùn-ún ló ń bọ́bí tóbi annal mushrika halal dẹ́m wọ̀lmọ́ọ̀lì ó tọ́ka pa ó tọ́ ká gbẹ́sẹ̀ lé dúkìá yìí aláàbì jáde ó tọ́ ká gbẹ́jẹ̀ wàlímọ́ọ̀lì káfí gba dúkìá yìí wàkùtù ní mùsùlùmí náà ayé ti wọ̀jẹ̀ tó mú hún wàkùtù wàsòrò hún wákà òlú làwọn kò lànà sọ sọ́dọ̀ tó tàwọn bá ayé àtàwọn. nígbà tó ti gbọ́n gbógun tà nábì sallallahu ta'ala alaihi wasallam àtàwọn sàhábà tọ́lọ́ náà wá sọ pé ẹgbógun tí wọ́n padà ọlọ́run bá kúrò lórí mùsùlùmí ẹ pátá ní ayàtà ọ̀sọ́tù tàwọ̀bà fàkúlì mùsùlùmí. فإذا انسلق الأشهر الحرم فاقتلوا المشركين. yọ a oṣù oṣù èèwọ̀ oṣù ọ̀wọ̀ àbí oṣù èèwọ̀ tẹ́ ẹ̀ gbọ́dọ̀ jagun ń bẹ̀ láàṣọ́gun jíjà ń bẹ̀ léèwọ̀ àwọn oṣù àpọ́nlé nì tó bá ti kọjá lọ ọlọ́run ẹ̀ mọ́ jagun láwọn oṣù yẹn àyẹ̀ńgbà táwọn kẹfìrí gbọ́ báyà ya fún anabi sọlọ́lá ọ̀sán sọlá pé ẹ má jagun láwọn oṣù yẹn lóye wọn bá múra ogun bí gbàgbọ́ mu tànàbì lè sọlọ́lá wọn bá ń jẹra wọn ní sábà àmì sálẹ̀ kan náà ni torí wọn máa tẹ̀lé ọlọ́run wọn máa tẹ̀lé àti ọlọ́run ọlọ́run wọn sì wọn gbọdọ̀ jagun wọ́n ní fàyẹ́dà ní sọ́ra kàlá aṣọ́rù lọ́kọ́rùn táwọn oṣù òkúrùn bá tẹ wá kọjá lọ. fàkótóló ló ṣìríkì náà àìkú wájà tùmú. àìkú wájà tùmú gbogbo tí a bá ti rìn ní wọn pákópákó ni máa mú wọn. wà á kú búrú. ẹ máa bá wọn mú. wà á túrú. ẹ máa tó wọn mọ́lẹ̀. wà á fàrúdú láwọn kò lámà rúkọ. ẹ máa jẹjẹ wọn gbogbo ọ̀nà. ẹ̀rí mi nípa sọ̀tàwọ̀dà. wà apamílàsẹ̀ tálà rábí orí fàásù tani tọ́ka sí kárí máa falàsẹ̀ àlọ́ àǹdù kọ́ọ̀tìlà náà jẹ́ kí n bá wọn jagun apamílàsẹ̀ kí n bá wọn jagun hátà yàtìhádú àwòyàkúlú láìlà ìlà títí tí wọ́n fi ń gbólóhùn láìlà ìlà fa ìkọ̀ọ̀lù ha tí wọ́n ti wí asọ̀mù mi ní ìmọ̀ àhún ẹ̀jẹ̀ wọn dé wọ̀ tí wọn bá wí kọ́ ẹ̀jẹ̀ wọn kọ́ wà á mú wàhálà hàn dúkìá wọn náà dé wọ̀ tí wọn bá wí kọ́ dúkìá wọn tọ́ sí bíbà ńlá lè ha kì ha àyàfi tí wọn bá tún padà sí sáàpù kàgbà tí wọn bá tẹ̀lé ìjà àbí wọn tún gbógun ńlọ́fà. tí ilá bi hakiha tí abubakar radiyallahu ta'ala anhu wa ani sahaba ajma'in tó fi di ilá bi hakiha fi ṣe hujja lórí umar bàtọ tó wà ní àríkà tí umar sọ pé èyí ti tá a pa àwọn tí ń àbákọ̀ jẹ́ aláwọ̀ sálẹ̀ àmì onílà ọkọ̀ sí lánàá mọ̀ fọ́rọ̀ ọ̀bẹ́ iná sọ̀rọ̀ àti wọ̀sàkà ẹni tó lóun ní ọ̀sàkà tù wọn tó ní sọ̀rọ̀ àtùwọ̀n wọn ṣe máa gbógun sí i àjàgbé ó máa ń kọ̀kọ́ ọ̀bẹ́ aláwọ̀ sálẹ̀ ó ní ìwọ olórí ìwọ àmírù kéèbà ní kọ́ ọ̀sìlú mọ̀ nǹkan ọ̀là láìlà ìlàlá àgbègbè mi làwọn fi sọ láìlà ìlàlá sọmọ pé ìtìjú wọn ò débi kí wọ́n gbẹ́sìn nílẹ̀ fi ìmọ̀ wọ́n máa fi ìmọ̀ wọ́n máa fi sàmọ́lẹ̀ fáyé àmírù ní báńgù àmírù gbogbo àgbáyé Islam sanabi sì sọ wípé òmìniritò àánú kan sí lànà àtà àtà yàkóló láyé láyé lọ pé mo ní ọlọ́ọ̀ni fi gbógun tí wọ́n sí tí wọ́n fi sọ láyé láyé lọ wàhùn yàkóló náà wọ́n sì sọ o zakatu náà wò jọmọ́ o àwọn bá pẹ̀lú ọlọ́ta lọ́dún kàdélẹ̀ kàdélẹ̀ lọ́ba kàdélẹ̀ ilá rẹ̀ hàkìyà ọ̀ntorí gidi gbógun tí wọ́n lọ. àfi tí wọ́n bá tún tẹ̀wọ́ ẹ̀rí padà ìwọ náà wù àti tí wọ́n bá tún tẹ̀rí. nígbà tí wọn ti láwọn ìgbàkátù náà kò sí láyéláyé náà láwùn mọ́ nígbà bá fèrè nínú. ọdẹ ahọ́n wọn ló kù wọn ò àwọn òló kò wúlò fún wọn mọ́ wọn ò láàbò lórí ẹ̀ lábẹ́rẹ̀ mọ́. ọmọ ó ní bẹ́ẹ̀ orí ẹ̀ tọ́lọ́ ogun rídà ẹlẹ́ẹ̀kẹfà anna shirika akbaru alikabari ìyá ẹ̀ṣẹ̀ ìyá gbogbo ẹ̀ṣẹ̀ àwọn ẹ̀ṣẹ̀ ìyá àwọn ìyá ẹ̀ṣẹ̀ tó pọ̀ àmẹbọlẹ ọgá gbogbo wọn. qala sallallahu alaihi wasallam anabi sọlọlọ ọtaarọ sọlá wọn ẹjẹ fún ilé òrò yẹ ẹsẹ tó ju gbogbo yẹ ẹsẹ lọ kọ́ọ̀l kùnà àbálà yà òkú lọ́lọ́ wọn là bẹ́ẹ̀ bọ̀ òṣìṣẹ́ ọlọ́run kọ́ọ̀l àìsìrọ́ kùbìlà oníkẹ́ bọ́dọ̀ wọn orogún ọwọ́ tó bìkà fún nínú àdéhùn yìí wọn kò kú kòlù wá nílẹ̀ yìí kẹ́ ẹ jẹ́ òbí méjèèjì kẹ́ gbọ́ wọn lẹ́nu kẹ́ ẹ yapa wọn. قال العلامة ابن القيم في الجواب الكافي أخبر سبحانه أن القصد بالخلق والأمر أن يعرف بأسمائه وصفاته ìrọ́pọ̀ ọlọ́run nípa dídẹ̀dà àtàlámọ̀ rí gbogbo ó ní ká mọ ọlọ́run bá subhanahu wa ta'ala pẹ̀lú àwọn ọkọ rẹ̀ àtàwọn òròyìn rẹ̀ wàyí ó bàdà àyún ọ̀pàdé àsùnmáyé wà sùfàtì wàyí ó bàdà wàhàdà la yushraku bihi káfí kámọ̀ káfí náà nìkan láàtó kámọ̀ ṣẹbọ kankan pẹ̀lú ẹ̀ wà á ní àkómọ̀ náà tó bìlẹ̀ pé káwọn yòó sì dúró tọ́ wọ́n wà ní àtúnyìn lẹ́bi kọ́mọ̀ sí ìsàmọ̀wá tó là òun náà ní ilé لقد أرسلنا رسلنا بالبينات وأنزلنا معهم الكتاب والميزان بالقسط والميزان ليقوم الناس والميزان ليقوم الناس بالقسط لقد أرسلنا رسلنا gbogbo àwọn òṣìṣẹ́ wa pátápátá tá a ránṣẹ́ wọn bèlè báyìí náà pẹ̀lú ẹ̀rí pẹ̀lú àmọ̀dájú tẹ̀sán pé tẹ́lọ̀ ni wọ́n jẹ́ wà á ń zàyìnà máa hóhùn ìkìtà rẹ̀ aṣọ́tẹ́rà agbẹ́tẹ́rà fún agbẹ́tẹ́rà lẹ́yìn lọ́wọ́ láti máa fi jíṣẹ́ wọn àmọ́ àwọn èèyàn mọ̀ dájúdájú pé kì í sàrò sọ ni wọ́n fi jíṣẹ́ ọlọ́run làwọn ẹni ọlọ́run fi tọpa wọn òjíṣẹ́ ọlọ́run bàtà lọ́wọ́ sọ́lá gbọ́ pé àlẹ́ ó dà náà wọ́n rà bá tùmọ́ọ̀lì àlàáfíà àwọn òlàmà àwọn olùmọ̀tíńtì máa ń sin lọ́hùn àwọn ànájẹ́ náà ni wọ́n jogún a fún wọn ní síra wọn fi tí wọ́n fi jíṣẹ́ fọ́lọ́hùn ìlébàgbé náà ẹnìkankan ò kílèmù súnà nínú ọpọlọ ara ẹ̀ ó ń kílèmù ẹ̀ pé ọlọ́run bá wí ó sì ń tẹ̀lé sí nínú kìtàrọ̀ ọlọ́run ọlọ́run bá wí ànábì sọ sọlọ́lọ́ sọlá nínú súnà rẹ̀ ó sì ń tẹ̀lé sí tó báǹsì lórí òun náà tó dọ̀ràn àyàn lórí òun náà bilibaji náà wà anzalna máa hàn lè fìtà asọ́síra kalẹ̀ fáwọn ànábì fáwọn òṣìṣẹ́ ọlọ́run wà ní mizan àtùtù wọn fẹ́ ní tí ó máa dá ìdí wọn ìlànà tí wọ́n fi sílọ̀ torí pé nígbà tá a bá kọ síra kalẹ̀ dandan ni ká tún gbọ́ síra yẹn lé kálu kí ni what is required of nínú látara síra náà torí pé nígbà táwọn àwọn yẹn àwọn tí náà lónìí ọlọ́mọdé á sìn àwọn náà ní síra lọ́wọ́ kájọ máa sọ fún wa pé kóòdù mi náà mọ̀ wá yìí sọ́dọ̀ kọ̀dá tutọ̀ hero mu wọ́n ti sàkí ìrìn bí hàn pé ó ẹ̀rí ẹran yálà bílù ẹ̀rí ẹran bọ́ọ̀lù tó jẹ́ bọ́ọ̀lù sàkájọ lọ́wọ́ bá ń sọ inú kíra náà wọ́n ti kà tó tá bá ní kíra náà adéǹkèrè fún mizan tó ga èdè wa láti gbọ́ kíra yìí a ní ìdílé yìí náà ọlọ́run ni mo tún sọ yẹn náà kalẹ̀ fún wọn. ìyàkú àtọ̀rọ́sẹ̀ lè wọ̀ sàkín lórí ojú ọ̀nà ọlọ́run àtúntọ́ ọlọ́run kan sọ́dà kalẹ̀ láti láti sọ yẹn nù ó sọ kalẹ̀ ó sọ kalẹ̀ láti jẹ́ mọ́lẹ̀ àtúntọ́sọ́ náà ni. ìmìkọ́ yìí ọ̀yìn ọlọ́run tààlà kọ́ lọ́ba àtàn lẹ́sàn-án ẹ̀tùgbà àwọn àbá ìtànjẹ́ ni ọlọ́run. fa akbarọ subhanahu ọlọ́run wọn fún wa ní òun náà ọ̀rọ̀ ìpè anáwó àìsàn àrùkùrà òun ráwọn òṣìṣẹ́ òun wà á ń sára kùtùbà òun tún àwọn tíra kalẹ̀ ìyàkú máa ń ná sójú kì káwọn èèyàn lè wà lórí ọ̀nà tó tọ́ wà ó wà lẹ̀ ábùlù wà mí áàbọ̀ mi lè fi àtàwọ̀fì nínú ojú ọ̀nà tó tọ́ tó ga jù láyé òní àtàwọ̀fì. ìmọ̀ ọlọ́run ní àtọ̀ ní gbogbo ọ̀nà tó pẹ̀ka sí sáà ń bá bọ̀ láti ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí wọ́wọ́ rọ́ọ̀sù làbílẹ̀ wọ́pọ̀ wà lòwò òun lọ̀gá déédé òun ní gbogbo ẹ̀ wà á nà sí ìka zulumu àti pé àbòsí ńlá lẹ́bọ kàmọ̀kọ́lá tààlà ìnà ṣíríkà dájúdájú ẹ̀bọ là zulumu àbí àbòsí tó tóbi nù. ọ̀ṣíríkọ̀ àárọ̀ mùsùlùmí tí wọ́n bá pè é lábòsí ẹlẹ́bọ̀ lọ̀gá lábòsí. wọ̀tàwídò áádẹ́lẹ̀ àjò tàwídò ní déédé tó gbogbo déédé lọ. kàmọ̀kẹ́nà أشد منافاة لهذا المقصود فهو أكبر الكبائر إن ترى دعاء تقوم دي تكا تنيا توحيدي أجمي في ننو يادة تطولي لواو إلى أن قال في ستول مناف طريقي فلما كان الشرك منافيا بالذات لهذا المقصود كان أكبر الكبائر نبات يا وارفي إيه بوتا كيكي فتا فتا فيها توحيد نبي كيدرني níbi àtakò tó jọra wọn àwa rí i pé àjẹpé ẹ̀bọ nígbà náà nígbà tí sàwúrò jẹ́ ọ̀gá déédéé àjẹpé ẹ̀bọ ó jẹ́ akíbarọ̀ lẹ́sàbáyé ọ̀gá ẹ̀sẹ̀ ọ̀gá ìyá ẹ̀sẹ̀ tó tóbi jù alẹ́ islam láì fi kankan ní ìpìlẹ̀ gbẹ̀gbẹ́ àbí kàmí ìkúbà mu àbúrò fẹ́ ṣe déédéé ẹ̀bọ ọlọ́gá ẹ̀sẹ̀ tó tóbi jù láyé bíi rìbá ọlọ́run káyà rìbá ní parí ayé àti seventy something tó bọ́kọ́rà ọlọ́run sọ̀rọ̀ rìbá. yá ayélujára lẹ́bi na amánu ìtàkùnlọ́ ìtàkùnlọ́ àwàdàrú máa bàkìyà mí na rìbá kuntum mu'minin. tọ́ba ló ń mi ní òdòdó báyìí ní òótọ́ ẹ má máa gbowó ẹ má máa sanwó ẹ má máa gbowó ìlẹ́. فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله وإن تبتم فلكم رؤوس أموالكم لا تظلمون ولا تظلمون Tọ́lọ́pọ̀ náà ọmọ ìtara alábòsí. Bàtọ́lọ́ ń sọ eléyìí látòkè gan-an látòkè two seventy five lọ́lọ́run ti ń sọ̀rọ̀ yẹn bọ̀ ọlọ́run ti sọ̀rọ̀ yẹn bọ̀ títí tó fi ń sọ̀rọ̀ yìí náà síbẹ̀síbẹ̀ náà a tún rí ẹ̀rí pé ẹbọ tún burú jù bẹ́ẹ̀ lọ tòun ti kọ́lọ́run ti sọ̀rọ̀ náà èrìbá ẹbọ tún burú jù bẹ́ẹ̀ lọ wọ́n ti wọ́n mú sáà fún léèrè ọ̀rọ̀ wọ́n ní wọ́n ní tó tóbi débi ẹ ogun ẹ̀yin àtọ́lọ́run jọ̀wọ́ yá jà tí ó ti fà pé ìtọ́lọ́run wí ni kí ọlọ́run pa àwọn èèyàn wọn àdínkù láńkù lọ́lọ́run pa àwọn ti nàìjíríà tẹ́lẹ̀ ìtumọ̀ ẹ̀ náà ni kí ọlọ́run pa àwọn èèyàn wọn mọ́rù jáde ní áhà ẹ̀ṣẹ̀ ńlá ni láì sí èmi ti ìyá ẹ̀ṣẹ̀ ni ẹ̀bọ́ tó wájú náà lọ bí ìbàdàn wa pọ̀ tó yìí náà láwùjọ ẹbọ tún pọ̀ jù bẹ́ẹ̀ lọ èyí náà ẹ̀wà àwùjọ wa ẹbọ tún wà ní circulation ju rìbá gan lọ ẹ máa wọlé àwọn ilé òwò ilé òwò rìbá ẹ sì máa wọlé ẹbọ ẹ máa wọ yàn tí ń gba rìbá ẹ máa wọ yàn tó tẹ̀lé sínú ẹbọ. pàápàá jùlọ onú ẹ ti ń padà sí mọ́tíjìlì pé àlọ́ àtọ̀ contradiction àwọn kan tún takò làákàyè tó ṣe ìfọlọ́ọ̀sáwẹ́wà kan Allahu akbar gbólóhùn yẹn ní àjẹ́ ọkàn bákan náà ó tún fi fún nǹkan míì náà pé à ọ̀rọ̀ ọ̀rọ̀ ayé òde mú fúfú yẹ o ayé lè kọjá rẹ léwọ̀n o ìwọ náà lọ padà tí wọ́n bá sí Allahu akbar aláìsèkúrẹ́sẹ̀. sàkóso làákàyè láì sí ìmú ẹ̀rí kẹsàn-án wánú àlùkòrán kẹrin yorùbá tó sọ̀rọ̀ fàáhùn ìgbìmọ̀ ní jáàmù tó tọ́ ọba wà bọ́ọ̀bà jẹ́ sọ̀kálá jù sọ̀kálá ọ̀dọ́ sọ̀kálá òṣòfòlò ló jẹ́ jẹ́ kámọ̀ ní tọ́wà ádà wà sàkù nínú ọ̀rọ̀ àtúnṣe yorùbá sàkù ìdùnnú àánú òfẹ́ mùsàkùdà bí nàìjíríà tó nìta lẹ́yìn nàìjíríà yìí لا إله إلا هو المنافقين يخادعون الله وهو خادعهم àwọn akọ́tún mílẹ̀ tó tún burú púpọ̀ tó jẹ́ pé tí wọ́n tún wọn ò tẹ̀sí ìdìsílẹ̀ àwọn òtí ìrìn náà sí ìsìlámù pátápátá wọ́n ṣe rí aláìṣe ni tọ́lọ̀ níta àwọn eléyìí náà burú nílẹ̀ mùnàfìkì yóò kọ́ ọdún lọ́wọ́ àwọn mùnàfìkì wọ́n sọ náà wà ní ìdá pàrọ̀. kó máa rí ìgbà táwọn ọlọ́run tàn. ọwọ́ wa wà ó wà kọ́ ọdẹ òun. ọlọ́ọ̀bá náà ń tàn wọ́n. wà ìdá pàrọ̀ ilà sọ́lá ti kọ́ọ̀rù kúta àlá. ibi sọ́lá wọ́n fàájú kúrò kókó wọ́n rò ju kókó lọ ni. yúrọ̀ọ́ùnà náà. lẹ́tọ̀ọ̀sì ń bọ̀ abẹ́ yúrọ̀ọ́ùnà náà wákàtí sọ̀lá torí kéèyàn lè rí wọn ni. wàlá yadhkuruna Allaha illa qalila. wọ́n ti ọlọ́run àti níwọ̀nba. mudhabdhabina bayna dhalik. wọ́n lọ wọ́n bọ̀ ni. la ilaha ula'i wala ilaha ula'i. mo sí lọ́wọ́ mo sí nìyí. ومن يضلل الله فلن تجد له سبيلا ẹ̀ṣẹ́ náà bá sọnù kò lè bọ́ sójú ọ̀nà ó túmọ̀ sí pé wọ́n ti sọnù òun ti túmọ̀ sí ìsìláàmù hàn ومن يضلل الله ibi tọ́lọ̀ ń parí ayà rẹ̀ sí ibẹ̀ ni wọ́n wà ومن يضلل الله nígbà tọ́lọ̀ ń ròyìn àwọn èèyàn yẹn tán pẹ̀lú bọ́lọ̀ ṣe ròyìn wọn yẹn wọ́n ní ومن يضلل الله ẹni tọ́lọ̀ ń bá nù fàlà nìkájìlẹ̀ láwùn tẹ̀lé ìlà ẹ̀ lè wọ sọ́nà àtọ́lọ̀ máa wọ sọ́nà padà. àwọn eléyìí ó sì fi ìsìláàmù hàn ó kátó wá fẹ́ pẹ́ni tó kọ̀ ìsìláàmù jálẹ̀. وحرم الله الجنة على كل مشرك ọlọ́run ṣe àlùjànnà léèwọ̀ fún gbogbo ẹlẹ́bọ wà ẹ̀jẹ̀ ẹ̀ di ẹ̀tọ́ tó bá kọ̀ sílámù jálẹ̀ ìníṣù ti ìbà tí wọ́n bá wí pé túbà o padà sínú islam tó ní òun ṣe nínú ìlú sẹ̀ríà wọ́n á pa kò fọ́ báńkì kò ti pààyàn ọ̀tọ́ lòun ti islam mọ́ ẹgbàá yẹn ń bẹnu sẹ̀ríà táyé ó ti tán ọtọ́ ti pípa. torí wípé kò sí làákà ìfúnmọ́ kò bá burú tí ò lè gbàdé lọ bóò ni òtítọ́ ti pípa ṣe nígbà tí ò sí làákà ìfún wọn mọ́ tí ò sì bá burú tí ò lè gba ọwọ́ wọn tẹlẹ̀ mọ́ inú di pé à ń pèèyàn méje rúbọ fún ọ ó ní à ẹ má wọ ọyìn máa kó wọn wá ṣe nígbà tí ò sí mọ́ nìmọ́ ni tí bá ti mú òun nìkan lọ bóò ni ó ti léèyàn méje àti èèyàn mẹ́rìnlá kó wá ó yẹ ká máa ronú sí wisdom tẹ́sí islam gbé kalẹ̀ àbẹ́nìkan tó gbọ́dọ̀ gẹ̀gẹ̀gẹ̀ sínú ẹbọ táwọn èèyàn wá bá lẹ́kọ̀ọ́ wọ́n wá bá lóńdó wọ́n bá ní wọ́n bá láti lọrin wọ́n bá láti Kaduna lẹ́tọ̀ kò sí tí ò lè fi kò sí tí ò lè jó nọ́mbà díyàn rúgúdú yóò gbé sagbada yóò jó yóò jó èèyàn má sáré torí bẹ́ẹ̀ nìkan gbowó wá wọ́n bẹ láwùjọ wa àdúgbò sí. ṣébí ìgbà tí òsì là ká ìmọ̀ tí òsì mọ́ nìkan kan mọ́ láti sí lọ́hùn ló di pé gbogbo báwọn bá ti fẹ́ làwọn òkú láyé. tí òsì ní ìlànà tí òsì gáídà sí kankan mọ́. wọ́n jó èèyàn. bó bá sọ lóko lẹ́ bá di ìlú gbúdú lẹ́ bá jó sọ fagbada ó dọ̀ yóò jẹ̀bi ní ọ̀dọ̀ dàbí àná. kódà aláǹgbá. lẹ́bàá dèrò gbúdú lẹ sọ́sá gbadá kó máa jó nǹkan ẹ̀yìn sì ń jó ó sì ń jó ẹ̀yìn sì ń bọ́rọ̀ lọ pé tó bá ti jó tán káwá tún bẹ̀rẹ̀ rẹ̀ fún ọ. yóò jẹ́ jẹ́ ẹ̀rí ló jẹ́ ànábì lórí tó ń jẹ kìí pé láyè ló sọ̀kà gbàdá àfi nǹkan táyè bá pa táyè bá dúró mú lóko bí ẹja la lè pa àwọn ìta àbá dúró mú náà sẹ́ni ní ìsìn náà títà náà bá lọ́ra káàtì síbẹ̀ náà là ń sọ sínú kòkó ọbẹ̀ àbẹ́ mọ̀ pé ẹ̀mí ti lára wa níbi lára wọn ẹ̀mí tí wọ́n fẹ́ sí alára ká ní sọ̀rọ̀ sáǹgbọ́ra wa ni wọ́n fẹ́ tẹ̀jà láà lónà ti ní ní ti nà ń bọ̀ gbogbo nǹkan tó bá jó di ẹwà náà ẹ kọ́kọ́ mẹ́mí kò lára pẹ̀lú rọrùn àwa ará àwọn èèyàn tó jẹ́ pé wọ́n gbọ́dọ̀ dìbò rẹ̀ sínú ẹbọ tán kò sí tí wọn ò lè sọ ságbádá náà wọ́n ju ọmọ kó lò ọmọ ń bọ́ ọ́bẹ̀ lábẹ́ ìdílé níbi ìyá obìnrin lóṣù ìdí obìnrin báyìí wọ́n sọ ságbádá láwùjọ tá wà yìí wọ́n ń kó àwọn obìnrin wọ́n jí wọ́n gbé kì í sọ obìnrin wọ́n fẹ́ lò wọ́n fẹ́ kán wà ní àhámọ́ àjígbé títí ìgbà tí wọ́n fi lóyún torí pé ọmọ òkú òlòrán abẹ́ fi jóògùn nígbà tó ìtọ́jú rẹ̀ bá yá lẹ́yìn ìgbà tó bá ti tó sùn mẹ́sàn-án yóò ti bímọ wọ́n mọ̀ bá wọn lò ń bẹ̀ ọmọ òkú òlòrán sì fẹ́ lò omi eléyìí ń pẹ́ lójú wọn wọ́n ń yọ ọmọ lẹ́yìn ẹ̀ tó gbé pọ̀n wọ́n fi ìyá alẹ́ fi kó mọ abá lọ torí ẹbọ níbo ni ẹdọ fi níbo ni ẹbọ fi títẹ tí ìgbọnu pẹrẹsì sọ pé ẹdúgbọn táwọn ẹlẹbọ dánwò pàápàá jùlọ àwọn tán àpọ̀lọpọ̀ àwọn tán tẹkùrà ń síwájú báyìí tí wọn ti wá tí wọn pè láfa ìwòlélọ́kàn mi pè é má àpá náà ń pè wọn. wọ́n sì wà láwùjọ wa wọ́n in fact èso wa máa ń tì wọ́n débi wípé àwọn ní ẹ̀wà bíbò èso máa ń tì wọ́n pé sọ tó sọ la ọ̀rọ̀ mọ́lẹ̀ kò sí tó tẹ̀lé wọn ò fi ẹbọ bò mọ́ ṣe bọ́ lọ́pàá lẹ́nu tó pé ń gba fifty naira ẹ̀ka kíkẹ́ẹ̀tì wọn jọ ẹ̀ka kíkẹ́ẹ̀tì wọn jọ ẹ máa gbọ́ ọ̀rọ̀ ẹ̀kọ́ ṣe bá fẹ́ sọ pé àfa kan ẹlẹ́kọ̀ọ́ ni lónìí ẹ mú nínú nínú fídíẹ̀ tó sọ náà lẹ́bi nínú cv ẹ̀ e tó gbé jáde kí bẹ́ẹ̀ tó ṣe wọ́n àti ẹ̀sán kálẹ̀ ibẹ̀ náà lẹ́sìn ní mẹ́rin wà kí wọ́n sọ fún làákà ìpèyí tó sọ náà ìwọ náà àfẹ́sẹ̀ tí ì bá tẹ̀lé bọ̀ wọn ò fi bò mọ́. èèyàn tó lè tẹ̀lé sẹ́kù lọ́dọọlọ èèyàn tó lè tẹ̀lé sẹ́kù tó dojú kọ náà tẹ́lẹ̀ àtàwọn ìlú ní ní àlọ́. ẹnìkan gbọ́ pé lánàá bóòdù ń kó káàkiri inú ilé àgbákò àwọn ẹlẹ́bọ àtẹ̀tò nílé àtẹ̀tò àjọ ń gbé fọ́lọ̀ sọ fún mi débi pé òun lo ojú ní ilé ní oṣù náà wọlé kan wọ́n ti kúrò bẹ́ẹ̀. oríṣiríṣi àlàkalẹ̀ burúkú èmi náà na nìkan tó san ilé tán kò ì síbẹ̀ rárá wọ́n ní kọ́ tó kó sínú ilé àdàmọ̀ kọjá pẹ̀lú òfura nìbàdàn wọ́n fà á fà á fà á fà á wọ́n tó ẹnìkan ń sọ mọ wà ń bá bó ní bóyá ẹlẹ́dàbùn tí wọ́n sọ̀rọ̀ lọ́wọ́ àbí wọ́n sọ̀rọ̀ báyìí. ná èmi ló mà ní àwọn ọmọ gbọ́dọ̀ nìkan sọ pé tètè máa lọlé o ọ̀rọ̀ jẹ́ tani tètè máa lọlé o mẹ́ta o bóyá ó kàn fi gbàwádà ni àmọ́ tó wáyé gbọ́dọ̀ mẹ́ta náà lóòótọ́ pátá lòfin náà làwọn yóò fi máa lọ wàá pàdé làwọn obìnrin tètè máa ẹ tètè máa lọlé o ọ̀rọ̀ mẹ́ta o ìgbésà ayé ni dàrá yìí ọ̀rọ̀ náà ìrìn ẹbọ náà ni ìgbésẹ̀ ayé rìdà ẹ̀yìn tó lè fi tèrè wọ́n béèrè ẹran àfún wọn tó bá ti tán aló ti tán wọ́n béèrè fíjù ẹ̀yìn tó lè adéhà àfún wọn tó bá ti tán aló ti tán gbogbo yẹn gbogbo wájú ọ̀yìn ọ̀rọ̀ àtẹ̀sí ìṣẹ̀lẹ̀ mùsùlùmí àmọ́ táwọn bá gbọ́dọ̀ tí wọ́n dé àti kí pákálẹ̀ kó múyàn bó ti rẹ ọdún báńgà ìnira ni bó ti tòrò wàhálà ni bó ṣe ṣe rígún títí náà ni àfọdún mùsùlùmí nìkan láyọ̀ kámọ ìjẹ kámọ bánà ti ṣe sọ́ọ̀sọ̀ lọ́lọ́wọ́ dàrúsálà káwọ́ sọ tuntun kámọ àwọn rẹ tó lẹ́tọ̀ tó ti jẹ́ halal ẹ̀tọ́ kàfọ́dún mi tuntun dàdẹ́. gbogbo wọn aṣọ gbogbo ìgbésẹ̀ gbogbo hàn gbogbo ìrìn àjò wọn sọ ọdún ìlànà ẹlẹ́bọ pátápátá wọ́n ní yóò dá ọmọ kọjá ní wọ́n wá nǹkan omi kómi kan ni wọ́n wù sọ pé ẹ mu kó ní kálukú mu tẹ̀ kó kọrí lé ẹni tí ò wá tẹ̀ sí ara tí ò gbàmúkúmù náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà tí ó tẹ̀ tí inú rúnú bá wọn ní tó kán òun ni inú rúnú gbé wọn ajẹ́pọ̀ ni ajẹ́pọ̀ ló lọ́daràn ló gbé nǹkan yẹn inú ti ń rú ara rẹ̀ ò sì gbàmúkúmù tẹ́lẹ̀ náà àmọ́ àwọn tàn sára àwọn tó ti gbàmúkúmù tí wọ́n ju omi kóònù ọkọ̀ tí wọ́n mú àbí tí wọ́n dàbí nìkan pọ̀ mọ́ omi tí wọ́n mú tára àwọn ti ń bá yín ti pẹ́ ó lè mọ́tò wọn ní kankan ẹ wá jẹ nìkan tipátipá pé ìwọ náà ọwọ́ mú bẹ́ẹ̀ kọ búra. ó dà ní ìsìn léèyàn fèsì pa tọ́tọ́ yẹ kí ni ìwọ bá tọ́tọ́ yóò sìn. fàyè ní ìsìn nǹkan èlé lẹ́bùn sí lẹ́nu one thousand. ẹ̀nà tó wá jẹ́ pé kọ́bọ̀ ni nígbà tí ò sí kọ́bọ̀ mọ́ ṣé kò yẹ kó jẹ́ one thousand. àwọn kan jí ajá wọn fi jí gún orí ẹ̀wọ̀n àná sókè lọ́nà ọ̀tá mọ̀kùn lọ tọ́nà wò gbogbo dẹ́wà tí ń kọjá nínú mọ̀ dá sí i tó bá yarí mọ́ lọ́wọ́ ni ò ní dá sí i torí wọ́n bèlè pé bí sẹ́yìn náà làwọn ṣe ògùn táwọn bọ̀ ìbẹ́yìn náà lẹ́ ń warin eléyìí náà wá gún igi gún orí ajá wọn á gbé sókè wọn á dó sẹ́gbẹ̀gbẹ̀ títì báyìí ọyá sanwó sanwó kó tó lọ. وأبى الله سبحانه وتعالى أن يقبل لمشرك عملا ولن قولون يبقى إليه أو يقبل فيه شفاعة أو يقبل فيه شفاعة هذه كانت بس كبيرة أو يستجيب له في الآخرة ولن كوني جتوي فون كوني جتوي ري نجو بيو القيامة أو يقبل له فيها رجاء فإن المشرك أجهل جاهلين بالله حيث جعل له من خلقه ندا وذلك غاية الجهل به كما أنه غاية الظلم منه وإن كان مشرك في الواقع لم يظلم ربه إنما ظلم نفسه rọba tá à kò ṣe pé kìí ṣe pé ọlọ́run gangan ló dáàbò sí fún ọlọ́run ara ẹ̀ gangan ló bò sí nírú ẹ̀sán yẹn tó fi tọ́sán yóò sí àmà àti ka mẹ́fà nú àwọn ọ̀nà tó fi jẹ́ pé ẹ̀bọ òun ló tóbi jù ẹlẹ́ẹ̀kejì وعيب نزه الرب سبحانه سبحانه نفسه عنهما فمن أشرك بالله فقد أثبت لله عز وجل ما نزه نفسه عنه وهذا غاية المحاجة لله وغاية المعاندة والمشاقة لله جل وعلا أبو ni fún gbogbo ẹni tó bá fi ẹbọ sí tó bá lọ́wọ́ orogún tó fẹ́ bọ́ sí sọ́dọ̀ ọlọ́run tọ́lọ́run sì ti máa rẹ̀ kúrò níbi méjèèjì tí ìwà wa fi rú ẹ̀rin lẹ̀ fọ́lọ̀ ìgbón kò lójú ọ̀nà ọlọ́run tó ga òun ni àti ìsorí funfun àti ìfẹ̀yà kókó nàkí tọ́lọ́run sọ pé wọ́n máa ń ṣáàfìlà wọ́n máa ń ṣáàfìkì ọ̀rọ̀kùn nínú ẹ̀dínà káwọ́ títọ́rọ́tù ẹ̀lẹ̀ hashiri náà nígbà tọ́lọ́run ní tọ́lọ́run tọ́lọ́run ìyàwó dìbà nínú nàbíyà pé ọlọ́run náà hàn wọ́n lè mọ̀ òun lé wọn jáde òun bá tí wọ́n jẹ́ láyé الله ورسوله ومن يشاق الله فإن الله شديد العقاب. إن تقع tọ́lọ̀ fi ṣe àdánwò bẹ́ẹ̀ fún àwọn jù àwọn Yahudi bàánú nàdérò yẹn ṣáàkù lọ àwọn rọ̀tòlà wọ́n gbọ́ ọlọ́run lẹ́nu wọ́n ti gbọ́ ànábì lẹ́nu sallallahu alaihi wasallam ọmọ ìṣáàkìlá ẹni tó bá gbọ́ ọlọ́run lẹ́nu. fa inna Allaha shadidul iqab. ọlọ́run bá lè kókó níyàwó. nínú àwọn ìran ẹbọ a ẹbọ tó jẹ́ pé òun gbé ẹ̀kọ́ nínú Islam wàyọ̀kọ́tàdù sọ ibò wọ́n fi nà ìdààmú ẹ̀tọ́ ọ̀làmú ẹ̀tọ́ bìlín tí ẹni tó kú sórí ẹ̀rọ yẹn ò bá kú bá tí ó dọ̀mọ̀ ná. wọ́n wà kọ́ fún ṣé mìíràn wá ní ìbádà tilẹ̀ rẹ́rì là ó ní kí èyàn ó sẹ́rí nǹkan kan nínú àwọn ìran ìjọsìn sọ́dọ̀ nǹkan kan nínú tọ́lọ̀ ńláyàtọ̀ sí Allah subhanahu wa ta'ala tó lẹ́tọ̀ sí. kàdùwá ìrẹ́rì là gẹ́gẹ́ bí wọ́n máa pe nǹkan kan tí ì fa àbí kí wọ́n pè dípò yá Allah yẹ́bà ìtọ́lẹ̀ kan níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí yá Rahman yá Karim yá Latif yá Ghaffar yá Razzaq kí wọ́n pè Allahu mọ́ kọ́ máa wá pè kankan táwọn ètò kí ló ń pè ní pípè ti ìbéèrè orí àbí ìsàkún aburú. eléyìí kún náà àwọn àkàtú àkàtú yorùbá ó kún bẹ́ẹ̀ púpọ̀ bẹ́ẹ̀ bá wá wo àkàtú àwọn tí wọ́n pè láàfà tí wọ́n kọ́ ọ́lẹ̀ sínú àkáǹtì wọn tí wọ́n pè láfiri lẹ́nu lẹ́rù mí ni wọ́n fi mọ kankan tí ń jẹ́ àdìkì kò mọ kankan náà àdìkà tí ó bá wí àdìkà rí ìwé kù ní òwú àkàtò yẹn níbẹ̀ lágbárí wọn àkàtò burúkú yẹn níbẹ̀ ńbẹ̀ àwọn ìgbèdè àwọn ọ̀pọ̀ àwọn aláyé àwọn òtòrògà àwọn ìyá wọn nínú nǹkan tí wọ́n pè lu ẹ̀kalẹ̀ tó jẹ́ haramu náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ àkàtò burúkú wà tẹ̀lé ẹnìkan ta ọṣẹ kan ó ní ọṣẹ láháúlà ni nítòbí ni mo fẹ́ sọ yìí ọ̀fẹ́ ọ̀sẹ̀ yẹn ní tí wọ́n kò mọ kò sí ara ọmọ bẹ́ẹ̀ wọ́n ní ṣùgbọ́n bàbá àwọn òun wo àkàtú tí máa ń pè sọ́sẹ̀ yẹn kó tó lè dáhùn kó tó lè ṣiṣẹ́ òun wò pé kìí ṣe kìí ṣe ìgbà táwọn gbọ́ súnà yìí làwọn tó máa wí gbólóhùn mọ́. wọ́n tó máa wá òun á wo kọ́ńtẹ́ẹ̀tì ọ̀sẹ̀ gan-an bóyá ọ̀sẹ̀ dúdú àtẹ̀wé kínní orin pé kò sí kankan tó jẹ́ haram náà ti sọ fún mi mi ò mọ̀ nítorí òun òun wá wò pé ó dà kò lóró ṣé bí kò ti ṣe iṣẹ́ tí a fẹ́ kó ṣe ni òun àti pé la hawla wala quwwata illa billah la hawla wala quwwata illa billah òun àti sáfúlù sí i ó ní bí ti máa rí gangan gangan ọlọ́run sì ní kó máa rí bẹ́ẹ̀ àní wọ́n tọ́sọ yẹn ẹnìkan ní máa ń pé ọ̀sẹ̀ la hawla ní Ìbàdàn ìtóbi ìtóbi tó ti pè lọ́sẹ̀ láàkọ́ ìlànà òun ò lè kàkàtú tó ń bá ń lẹ̀ lọ́dọ̀ bàbá òun kàkàtú burúkú ni. àwọn ìtọ́ lọ́lọ́sọ̀ fọ́nrán sọ fún wa pé àrùdù àráyà rúkọ̀ fún ẹjẹ́ ń gbọ́n sí ẹ̀dá máa ké fàyín náà wọn lè àbá sọ̀bì rúkọ̀ kò sí bí kò sábà ó bí àkàtú máa làm yá kò sí kà tí òbá ti jẹ́ bọ́. tó bá ń lọ bá wà sọ fún òṣìṣẹ́ ọlọ́ọ̀bà wípé a máa ń wí àwọn gbọ́dọ̀ nǹkan ẹjẹ́ ń gbọ́n sí ẹ̀ máa wí èmi ò kàn rẹ́ẹ̀rí kan tó sọ fún wa pé ọ̀kan ní ìyàtọ̀ sí dáná nìkan wọn ọ̀kan nínú ẹ̀ wá sọ fún wọn ọ̀kan nínú wọn wá sọ pé níta máa ń wí ní dáná bí wọ́n àfúrúfẹ́ tó wá jẹ́ ṣèdò ní èmi ò rí yẹn nínú àkọsílẹ̀ ló sọ lọ́n sọ pé tí ò bá ti jẹ́ pé àkàtúbà lẹ́bọ̀ nú sallallahu alaihi wasallam kò sábòrò ń bẹ̀. kéèyàn ń sẹ́rí nǹkan kan nínú nǹkan ìjọsìn lọ́dọ̀ ẹlòmíì tó yàtọ̀ sí Allah gẹ́gẹ́ bí dùá òbẹ́rì là kí èèmọ̀ pé nǹkan mí lẹ́yìn ọlọ́run nínú ọ̀pọ̀lọpọ̀ táwọn èèyàn mí ń fà lónìí tẹ́sí fún èèyàn tán ti léèyàn lọ́wọ́ ẹ mọ̀ pé ọ̀kan náà àwọn tó gba ojú ọ̀nà yẹn kọjá tó kí lọ́dọ̀ àwọn àfáà ní Yorùbá lèmi náà dé ẹnìkan nú wọn ò lè sọ wípé gbẹ́rù ẹ máa wọ̀ máa tó sọ kò sẹ́tù mo pẹ́ mi tó jẹ lómi inú wọn lọ. wọ́n sì ní àwọn àfirídámọ́ fún wa ẹ̀yin náà ẹgbàá ọmọ kéwú ẹ̀kọ́ ilé ìran lẹ̀ nígbà tí yẹn ń kọ́ àwọn ọmọ táwọn àbí ní dìde sínú lónìí ọ̀pọ̀lọpọ̀ àwọn dẹ̀kátìrọ̀ dẹ̀kátìrọ̀ pòfẹ́sọ̀ pòfẹ́sọ̀ ibi tí mo sọ inú wọn gbà kọjá pòfẹ́sọ̀ dọ́kítọ̀ ló lónìí ibi tí فمن الله علينا ووقانا عذاب السموم ọlọ́run من الله علينا ọlọ́run jẹ́ wa ووقانا عذاب السموم tó wá dáàbò bò wá bí in tó lè padà síbi tí ó fi jìyà tó gbóná lọ́dọ̀ náà èyí táwọn rí yẹn pé wọn jà sówó wọ́n wọn ṣe kíní ó wọ́n ṣe bíbíà ẹ̀dọ̀ kí ẹbọ ń bẹ lọ́dọ̀ àwọn tí wọ́n pè lóníkéwú àkùsárùn lẹ́sùrọ̀ bàǹjìn wọ́n ètò olùmọ̀tí fi mọ̀ sí lọ́n lọ́pọ̀lọpọ̀ tí ẹ wá ń ṣe wáàsí àwọn ẹlẹ́wọ̀n wọn máa fi wọn ṣàpèjúwe pé kí lè máa ń títẹ̀ ní sẹ́yìn gan níbo lẹ́yìn níbo lẹ́yìn níbo lẹ́yìn ti wá sáńbí yín bàbá lágbájá bàbá yín nínú àfa tàmọ̀dò bàbá yín nínú àfa akẹgbẹ́ àwọn ni àwọn jọ àwọn jọ wọ́wọ́ ni òótọ́ ní ti sọ fún yín níjó lẹ́yìn dáyé wọ̀láì òótọ́ ní sọ fún yín. tòkì í jẹ́ kẹ́lẹ́ rọgbẹ́rún tòkì palẹ̀ ẹbọ mọ́ pé áhà àgbọ́wà òdodo wá àti ìran wọn àtọ́lọ́ bá darí ẹlòmíì wọn padà fóònù ní òfìnà lóko nítorí pé àwọn àtàwọn àfẹ́sù ti wọ́wọ́ àwọn àfẹ́sù yẹn ti láyé mọ̀ àwọn ni wọ́n dákọ àwọn wọ́n jẹ̀ mọ́ àwọn wọ́n darí ìlú nípa tẹ̀sìn wọ́n jọ ń dákọ ẹgbẹ́ ni wọ́n jọ ń dákọ awo wọ́n jọ ń gbó tùbàràǹdà òtùbàràǹdìràǹdì fún alálẹ̀ ìlú wọn ni alálẹ̀ ìlú wọ́n jọ ń fa alálẹ̀ ìlú wọn búra ni alálẹ̀ ilẹ̀ yóò dáa. tẹ bá nǹkan ìṣẹ́ ń bẹ inú àkọsílẹ̀ pé kò ní ní nínú àwọn nǹkan tí wọ́n máa ń fà tí wọ́n pè láti wá. tí a bá kó já lọ́dọ̀ oníkéwú ìpinnu kìí ṣe Allah ni ó tẹ̀lé kìí ṣe Rahman ni ó tẹ̀lé. tọ́ kájà tọ́ tọ́ yàtàjà jíjù ara àti kéwú gbòjò ara àti kéwú lọ. tọ́wọ́ pé àsopọ̀ wọn ó ti pọ̀ tayọ tí èdè lábáwá mú wá ònà ń ó dà tanirọ́ ya yá ìlú tanirọ́ kọ̀ ẹbí wọn léèrè pé tanirọ́ kọ̀ yá ìlú ń bẹ ní okú túbà àbọ̀yá yàtọ̀ àdéwákíà ẹbí wọn pé mọ́lákù ni àdínàbí yù mọ́lákù ni nàbí yù torí yá lẹ́bi bẹ̀rẹ̀ yá sì ní ìwọ Allah ló yẹ kó tẹ̀lé yá Allah yá Rahman yá Ghaffar yá Latif yá Qadir tẹ́lá sọ pé yá ìpè nìdá orúkọ ọlọ́run yẹ kó tẹ̀lé tó yà pé ìbádà àríwá bá bí làtà ní débẹ̀. ọmọbìnrin ẹlẹ́wọ̀ tó kótó bàtà láti tọ̀ ha ẹlẹ́wọ̀ tó yà á sí ẹlẹ́wọ̀ tó tó tó wá kíá kò sí nǹkan kan tó jẹ́ kótó bà nínú sóra nínú nínú súnà kánábì nínú islam kánábì mú wa kótó bà sóra kò sí tafsir sóra ló wà ẹ sì bá nu sọ ibùkárí kótóbà sóra kò sí lẹ́sìn Islam. tí wàá ló débi pé ẹ̀yin ọmọ tẹ́tí kó yàtìn àti múlíkù àti kò tí ẹ ti mú gáyà tó nà kúdà lọ́la kan ní jẹ́lẹ̀ gbogbo kótóbà àwọn fẹ́ kó sínú ẹ̀sán láyé tí ẹ ti mú gáyà tó nà kúdà lọ́wọ́ àti mú àjọ ọmọ náà àjọ ti tẹ̀lé wọn náà ni. èyí tí ṣe àlùkò àrùn ìgbìyànjú tó wà lódìdí yìí náà nísìnyí kò sí kankan tó jẹ́ pé ńgbà tẹ wọ́n bá tẹ wọ́n bá tẹ ńgbà tí wọ́n gbé sítáàtì tán kó jẹ́ jùsù méjì méjì méjì ọ̀yá ẹ̀ máa ké tá a ti parí koran àti parí ẹ̀ irọ́ rẹ̀ pa ẹ̀ parí ìtẹ̀kùn eléyìí wọn ṣe gidi koran kì í ṣe gidi alukoran ta ló ṣáájú wọn ta ló ṣáájú wọn ṣe bẹ́ẹ̀ eléyìí wọn tẹ́ bọ̀ àwọn dàda alẹ́ tó lágbára ni ta ló ṣáájú wọn ṣe bẹ́ẹ̀ odidi alukoran ni pé káàkó bẹ́ẹ̀ láti fa sí àkóparí bá kọ́ra kí ni ó gbé látàlẹ́ mọ̀rán ẹnìkan mo tún dákẹ́ ẹnìkan tó gbé láti nìta àwa ń ka lọ́bẹ̀ tó dé sọ́wọ́tù náà òdìdí koran làkèw àmọ́ kálukú bẹ̀rẹ̀ ní tó ń gbé kálukú ké lókè kéde òdìdí koran mo dá sọ máa ké wúrà bàrà bàtà àkọ́kọ́ òdìdí koran àti sọ koran kalẹ̀ láti bo pé láti lọ́wọ́ ìmọ̀ àgógè àbí láti sọ́mọ̀ ayé. wàlúkọ́ọ̀bù mẹ́rin mọ́tà àwọn èèyàn tó máa bẹ̀rù nínú ọ̀nà ìbáàdà tí wọ́n tún ti gbé gba ọ̀nà míì oníkà máa bẹ̀rù àwọn òkú àwòṣàyà àti nàbẹ́ ẹ̀rù àwọn èsì ẹ̀rù àwọn èsì bí báwo ẹnìkan fẹ́ tí kọ́kọ́ ayẹta ń bẹ̀rù ni èlò ló lè náà yàn ayé sàbò pẹ̀mbẹ́ lọ́n kan yàn bọ̀ ni ayé kọjá báwọn ìbá ti ń dáhùn ní oríṣiríṣi kọ́nà nísìn ẹ̀rẹ́ kẹ́yìn oṣù ayẹta wọ́n subhanallah wàlà hawla wàlà quwwata illa billah èyí ó kò láyé náà ni o pẹ̀lú sábàbí kan lásìkò kan tó di túláàsì tó dọ̀ràn yẹn sábàbí àti kọ́dà yóò papọ̀ tí yóò bá kò láyé kò sọ́gbọ́n ẹ̀. ìfàsùkò ìfẹsìláre ìfàsùkò ṣòfò ìfisúdúkìá ṣòfò oní gbogbo olùyàyà nǹkan àwọn èèyàn yà sí yẹn ẹni tẹ́ jẹ ẹ̀rúgúdú mọ̀ lọ́wọ́ kó sàmọ̀ dì mọ́wọ́ kiri ìfẹ̀sìn ṣòfò ni ìṣègbésáyé ṣòfò ni ẹni tẹ́ ti tiẹ̀ pé àpò ní kó sàmọ̀ wà ẹni tẹ́ ti tiẹ̀ fún pé sàmọ̀ rì mọ́lẹ̀ máa tọ́ mi sí ẹni tẹ́ ní kó lọ kàn má bí inú dáàjì nínú gbó gbogbo ẹ̀ wọ́n ti gba ìsìláàmù lọ́wọ́ àwọn èèyàn kò gbé àrísìkí wa kò sì lékún ẹ̀mí kò kọ́ àìsí kí wá àfitọ́lọ̀ ti kọ̀dára kò sì lékún ẹ̀mí àfitọ́lọ̀ ti kọ̀dára fẹ́yàn torí pé ọ̀nà méjì táwọn èèyàn tẹ̀lé sí jù nínú nǹkan tí wọ́n ti torí ẹ̀ tẹ́bọ̀ nìyẹn tí wọ́n ń bẹ̀rù àwọn ètò à pé kó má fi ìnira kan ó wọ́n ń bẹ̀rù àkújẹ gbogbo àwọn nǹkan tí wọ́n fi ń kọjú àwọn nǹkan wọ̀nyí ìlànà àwọn ẹlẹ́bọ ni gbogbo ẹni tí ó bá máa rin ìlànà tó dé tàbí nàbí sọlọ́lá ọ̀sán ọ̀sánlá láti fi kọjú àwọn nǹkan wọ̀nyí ni kójú mímọ́ súnà nàbí sọlọ́lá ọ̀sánlá kójú mímọ́ àwọn àtẹ́r kó máa lékún níbẹ̀ lọ́hùn lọ́sàn àti lóru. torí pé ọlọ́run bá sàdéhùn kí ládéhùn náà iná lọ́ha yòdá àfihàn arìnlẹ̀ dínà àmàlù ọlọ́run ní àní sọ pé kó rìn gbèsè ayé bó bá ti bó ti wọ́ o kó padà sínú yímọ́nì láti advice sáàbù nìyẹn torí pé iná lọ́ọ̀ yóò dára fi hàn nílẹ̀ yìí náà àmọ̀nà ọlọ́ọ̀ni mò ń máa ń dáàbò bá àwọn ọmọ mi ní tí wọ́n ní tí wọ́n mà àti tí wọ́n mọ̀ èmi gangan ẹlẹ́dàá wọn tí wọ́n ń sìn mò ń máa ń dáàbò bò wọ́n. alẹ́ rẹ̀ nìkan rí alẹ́ rẹ̀ nìkan nu wa kò kàkà tó sátari kò rì mọ́lẹ̀ kò sàsókọ́ ó sì wọ̀yá ìjà pẹ̀lú sùn lójú oorun ó sì ṣẹ́gun ń bẹnu wa tí ó ti ṣẹlẹ̀ sí bí bó ṣe yọ sí ni mo kàn fún lọ́rùn ni nígbà tí mo sọ ọ́ lẹ̀ lọ́wọ́ ẹ̀dín ọ̀rọ̀ mímọ́ ó ní ìtumọ̀ ó ṣe yọ sí mi báyìí ló kàn sọ pé ọgbọ́n wa gbà bó ṣe gbiná nù. àìmọye àwọn kan báyìí tó ti tẹ̀lẹ̀ sẹ́nu tún apá kan àwọn àjọ àjọjókòó ń sọ̀rọ̀ tó bá ti nìkan tó rí nǹkan mọ́lẹ̀ ni yóò kó yẹ bàbá yẹn gbóná yóò dènà sọ́lọ̀ pátápátá àmẹ́ni tí máa pe ọlọ́run tí máa dákọ̀ ọlọ́run yóò sọ ọlọ́run ah, ah, ọlọ́run tóbi o ọlọ́run tóbi o ọ̀dọ̀ ọlọ́run náà lọ́kàn rẹ̀ wà bẹ́ẹ̀ o alam bí

ọlọ́run òun ló mọ̀ta yín wípé ẹ fọkàn sí nǹkan ọ̀dà lè máa gbàgbé ó mọ̀ta tẹ̀yìn ò mọ̀ ẹ mọ̀ sàdíkàr ẹ tòrò mọ́nà ẹ mọ̀ bẹ̀ ẹ mọ̀ wá lólùsọ. wákàfà ìláì wàlíyà ọlọ́run tó mú lọ́rẹ̀ẹ́ wákàfà ìláì nọ̀sírọ̀ ó tó mú láláràn tí ẹ bá ti bọ́ tí ẹ mú ó ti tó. àwọn àkàtú táwọn ọmọ kà àkàtú tó lọ nílànà súnà tànàbì ni sallallahu ta'ala alaihi wa sallam. tó bá ti pé àwọn ọ̀tá kan tọ́mọ adámọ̀ mọ̀ àbí téèyàn mọ̀ ló bá ìdá burú kan tọ́lọ̀ ń bá kádàrà kó lapa ẹ má fi kọ̀kọ̀ gbẹ. kí ẹ bá gbọ́ lọ́wọ́ bá gbọ́ sókè wọn lọ́dọ̀ lọ́wọ́ bá lóòótọ́ àníbi sọ̀lọ́lọ́ ọ̀dọ̀ sọ́là ó ní gbọ́wọ́ lébi tí ń dà ọ́ láàmú ibi tí ń rọ ọ́ ọ̀wọ́ bíbi kankan gbá fúta dédé ń rọ ọ́ náà ni kódà kó wà mẹ́díkálì eh, kí èsì pé bóyá ó wà spiritually gbọ́wọ́ lébẹ̀ sọ báyìí béèrè iṣẹ́ ni ó sọ láti di bisimilá olórúkọ ọlọ́run pẹ̀lú orúkọ ọlọ́run pẹ̀lú orúkọ ọlọ́run Allahumma inni àwọn olùdíkà mi ṣáàrì mọ́ ajídúwà wàhálà ọlọ́run ti gbogbo tá à ń sọ yìí ọlọ́run ti fi iná nìṣáájú tẹ́ ẹ bá jẹ́ múmìnì iná lọ́ ìdáfihàn àyìnlẹ̀ yìí náà àmọ̀nù ọlọ́run máa ń dá gbogbo múmìnì tó o bá ti fóun jẹ́ múmìnì ọkàn gbára lùgbé lásán ni tí ò nígbàgbọ́ sí nǹkan tí ń wí lẹ́nu. ṣé peter ọ̀sí ìlú tàwọn ẹlẹ́bọ ló ràn àwọn náà lọ́wọ́ àwọn ìlú tí wọ́n dé tọ́lọ́run wípé kọ́ kàn sí àwọn náà sọ bẹ́ẹ̀ fúnra wọn kọ́ fọkàn sí tí wọ́n wá kàlọ̀ kábọ̀ wọ́n ní bẹ́ẹ̀ ni ó rí wọ́n kàn gbanù àwọn alákàrábá àwọn onípètùpètù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ aláfọ̀fẹ́ gbogbo àwọn kẹta àwọn ìpadàpátá kò tó kéèyàn dárúkọ lọ́wọ́ bá sùfánà tààlà ورجاء غير الله فيما لا قدر عليه الله من قضاء الحاجات وتفريج القربات مما يمارس, يمارس الآن حول الأضرحة المبنية على قبور الأولياء والصالحين ìràwọ́ra tẹ̀ ó wá pọ̀ níbi sàárì àwọn àwọn àwọn òkú tí ń bẹ lábẹ́ ìpẹ̀ tí wọ́n jẹ́ ní ire tó bá jẹ́ fáwọn náà súnà tí wọ́n ní láyé ẹnìkan kan pè wọ́n lẹ́ni rẹ̀ súnà tí wọ́n náà nígbà tí wọ́n bẹ láyé ni kán máa dákọ̀ òkú kán máa fòkú jù lẹ́lẹ̀ kán máa rawọ́ ọ̀sà níbi sàárè òkú kí wọ́n máa kọ́lé ní sàárè lórí tó bá pé súnà tí wọ́n náà nìyẹn nígbà táwọn náà bẹ láyé táwọn èèyàn wá ń ṣe bẹ́ẹ̀ fáwọn náà nígbà tí wọ́n dòkú àwọn ní ìsẹ́ni rẹ̀ ṣùgbọ́n àwọn èèyàn máa ni súnà rẹ̀ náà nígbà tí ń bẹ láyé nígbà tí bàbá wa sẹ́kà lùfáàtì Muhammad rahimahullah níwò tí wọ́n jáde láyé tàbí ìfẹ́lẹ́bọ̀ súnà ànábì súnà ọlọ́run ànábì falọ́lọ́ fara ni bàbá kò pè sí ṣùgbọ́n àwọn yẹn pé ẹ́ bàbá jáde láyé ẹ́ bàbá jáde láyé wọ́n fẹ́ fọkùyà ìyẹn mélòó ni ó gbókù tó ti pé wọn jẹ́ kókò orí yá ìlébi orí tẹ́bọ̀rọ̀ táwọn àwọn èèyàn tẹ̀sẹ̀ wọn ń já àwọn èèyàn tẹ̀sẹ̀ àwọn ìfẹ́lẹ́sọ̀ bíi security guide tí ó yá àwọn sẹ́yìn kan tó rògbò sí mo sì ní sàmùsàfẹ́ fọwọ́ kan bọ́yá sọ kan tí wẹ́wà lè lómi bẹ̀rẹ̀ ní wọ́n bá fi òkú lẹ̀ tí wọ́n bá jàpéra ẹlòmí ògì kàwàrà tí ó lọ́ máa ṣe sùjúdù fún un àlámì sọlọ́lọ́ rẹ̀ ló ti bẹ lọ́hùn ọlọ́hùn má sì sàárè mi ní látàjẹ alùkọ́bọ̀rì wọ́tànà yóò ọ̀bàdàn má ṣe lóòsà tó máa sùn ọlọ́run sì gbàgbé wọ́n máa fẹ́ ṣe sùjúdù mi tẹ̀lé ànábì sallallahu ta'ala sallam àwọn ọlọ́pàá ọgbà ọba ìsálámù ti sàn sọ dúró ti ọba ti dúró kí ló kí ni dúró mi ò nígbà ìdúró lásán láì sí ìsọfún ọfẹ ṣe òkú mẹ ọlọ́pàá ò nígbà ìṣẹ́jú ló tè láti sọ pé àsàlámù àlékà ya Rasulullah kí ló tún dúró sí wọ́n máa tọrọ ayé àbọ̀ máa tọrọ àlùjáàmọ̀ níbẹ̀ ni. ìdí wọn ò ṣe lójú ànábì sọlọ́lọ́ sálà lójú ayé rẹ̀ nígbà tí wọ́n dúró tì ní ìwọ̀n wọn àti síbi sàárè rẹ̀. kò sí ìgbà kan tí wọ́n bá wọn láyè kẹ́ kọjá mi sàárè ànábì sálà náà tẹ́ẹ̀ ní bọ́lọ́pàá ń bẹ̀ kò sí títí dòní sàn sọ̀rọ̀ yìí. wàyàbùdùn nínú sọ́ọ̀tù Yunus آية èsì kejìdínlógún wàyàbùdùn ويعبدون من دون الله ما لا يدرهم ولا ينفعهم ويقولون هؤلاء شفعاؤنا عند الله ويعبدون من دون الله ما لا يضرهم ولا ينفعهم ويقولون هؤلاء شفعاؤنا عند الله قل أتنبئون الله بما لا يعلم في السماوات ولا في الأرض سبحانه وتعالى عما يشركون wọ́n ti nǹkan míì yàtọ̀ sí Allah nǹkan náà láyà dóró òun kò sí nira kan tó lè mú bá wọn èyí tó wáyé ti kí wọ́n sìn èyí tí wọ́n pè wọ́lá yẹn fa òun kò sì lè ṣe wọ́n láǹfààní kan. wọ́yà kúlù lẹ́hà wúlà ìṣúfà wúlà ìdàlọ́. wọ́n sọ pé wọ́n ti tẹ̀ fún alọ́dọ̀ náà ni a gbọ́dọ̀ pé wọ́n tó tí àbá pè wọ́n wọn ò ní dá sí wa náà. قل أتنبئون الله بما لا يعلم في السماوات ولا في الأرض. ọlọ́run sọ fún ọ pé sẹ́yìn lẹ́ẹ̀kọ́ lọ́nà àtùnàbíwọ́n Allah bima la ya'lam bima la ya'lamu fis samawati wal ard. sẹ́yìn lẹ́kọ̀ọ́ lọ́gbà bẹ́ẹ̀ tí wọ́n ṣùfọ́ àwòkún pé ẹ̀yìn tí wọ́n sọ pé àwọn ẹlẹ́fẹ́ kí wọ́n bá yín sọ̀rọ̀ lọ́dọ̀ Ọlọ́run tẹ́ bá hùwà kí wà tán tí wọ́n dé lìyín. sẹ́yìn lẹ́kọ̀ọ́ lọ́hùn àbọ́lọ̀ ni ó kọ̀ yín torí kò kò sí nǹkan kan tó jọ bẹ́ẹ̀. àfànàbì nìkan sọ lọ́rọ̀ sálà lọ́rùn fún ní ìsìpẹ̀ lẹ́yìn ìgbà tọ́lọ̀ gan bá sọ̀rọ̀ tí wọ́n lọ bá nàbí Adam wọ́n lọ bá nàbí Ibrahim wọ́n lọ bá nàbí Musa wọ́n lọ bá nàbí Musa gbogbo wọn sọ pé rárá o ọlọ́run fáwọn láǹfààní kàtàn tó jọ bẹ́ẹ̀ tó ń tàtàn wá ń sìn lókù tó àjọ sípò àwọn òun dàgbà lójú olùsùpẹ̀ fún ọlọ́dọ̀ lọ gẹ́gẹ́ báwọn ọ̀nà tọ́ra ti sọ nípa ikọ̀ ọmọ mọ́ríámù kò sẹ́nìkan tó lè rí ọ̀dọ̀ babadé àfi nípasẹ̀ rẹ̀ sáàtì rẹ̀ yìí tó dájú pé yóò sọ pé rárá o ìbáwọn kàǹtẹ̀ gbé wáyé tòun tóun lọ́dọ̀ náà torí wọ́n wí báyìí láyé wọ́n wí báyìí tóun wọ́n kò wọ́n lọ́nà wọ́n sì pè wọ́n lọ́mọ ya àtùwàlìmú náà bẹ́ẹ̀ lẹ́ nínú ayé àmì ní àbí àlọ́ nígbà tó lọ́run lára nà kalẹ̀ tó ń yí síbò àti ìlànà ni ní àbọ́lọ̀ ìsìfàmù ìkárí ìbéèrè lọ́lẹ̀ fún ọmọ èèyàn ẹ̀yin ò mọ ọlọ́run ló mọ̀ àjọ ọlọ́run bá ń wínú ìjọba bá kàfin ní ìlànà tó kẹ́ ẹ̀ fi sílọ̀ òní ẹ̀ sọ̀rọ̀ mọ́ nínú rẹ̀ ẹ̀kọ́ kejì ẹ̀rọ iṣẹ́ akọ́kọ́ sọ yẹn ló gbéyàn kó olùsàn pátápátá ó sì wọ́pọ̀ láwùjọ wa táwọn mi bá ti mẹ́tọ́ lọ́wọ́ jọba lónìí àgbà sọ kó gba ìsìlámù ni ẹnìkan ṣe àtúmọ̀tẹ́ ẹ̀mọ́ sábà gbọ́ wípé ẹ̀ẹ̀ráwọn aláwo báwí ẹ̀ẹ̀ráwọn kìnnìkan báwí àwa ara wa náà láàmú àwọn atakora wa ẹ̀yin ara yín tẹ̀jẹ́ lẹ́bọ̀ kanlẹ̀ tí ò sí èmi ti lẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fi ẹbọ bò rárá tọ́pọ̀lọpọ̀ nǹkan tó ń gbẹ̀gbẹ̀ ò sínú Islam ẹ̀bẹ́ ẹ̀rí kan ni mo fún yín yìí àwọn èèyàn láwọn èèyàn zakatu mọ́ sọ̀hádà tán sí ní fáàkù pamọ́ lójú ayé ànábì sallallahu ta'ala sallam ọ̀jíṣẹ́ ọlọ́run bá kú tó bá láwọn èèyàn zakatu mọ́ abubakar ni máa jẹ àwọn lógun wọn máa rọ kàfọ rọbí ọlọ́run sálà ni ó ní èyí tó jẹ àwọn lógun wọn ń wí láyé láyé lọlá àwọn tó nínú sọ bẹ́ẹ̀ pé ṣe báàjọ ń wí láyé láyé lọlá òní ṣe báàjọ ń kọ jọdún kọ kíbílà kan náà ni báwọn eléyìí ìmọ̀mù ànábì kan ní ìmọ̀mù wọn sọlọ́lọ́wà sọ́nà báwọn ànábì kan ní ìmọ̀mù wọn àwọn tí abubakar gbogbo ti tán pa yẹn ẹbí wọn lè ṣe sáà kan ní ìmọ̀mù wọn tí wọn ò tó lẹ́yìn ànábì sọlọ́lọ́wà sọ́nà òtúmọ̀ kàtọ́bì ó ní ó ní ó ní abákùnrin ní màá gbógun tì wọ́n nígbà tí wọn náà sọ pé láàbì ha kì ha àfi tí wọ́n bá tí wọ́n bá tako ìwọ̀ ní tó dé ní tó dé Islam tí wọ́n bá tako wà zakatu ní ha kì ha hakada kọ́ra di aláwọ̀ sára ni zakatu láwọn òjò mọ́ mi ha ha nínú ìwọ̀ Islam nínú tó dé ni táwọn bá ti láwọn kò kà wọ́n mọ́ wọn ìfẹ́ mùsùlùmí mọ́ mọ́rùn-ún wáyé mi gbà yìí ìmọ́lẹ̀ wọ̀ mí lọ́kàn mo gbà bórí òdodo lọ wà fàkọ́tàlóhun wọ́n gbógun tì wọ́n wọ́n sì pa wọ́n mo mọ̀ bí àwọn èèyàn léèrè pé títà káàtó bá ti lọ ní kí títà náà ti kó láyé tán táwọn bá kéde di khalifa rọ́dí aláwọ̀ dáadáa ni tí zakato bá ti lọ mẹ́rẹ̀ẹ̀rin tó kò ní dọ́dọ̀ àwa lónìí tí wọ́n sì kọ́ ẹ̀rẹ̀ rẹ̀ mu tí zakato lọ fún àkókò mẹ́rin nìyẹn pé ẹwọn ẹsàjàmọ ẹwọ ẹsàjàmọ tí ó bá ti gbà ọlọ́run bẹ̀ ní one thousand four hundred and something years sọlá tó lè débi kò lè bá wa gbogbo ẹ ó ti lọ àlèkóró ìsìlámù àmọ́ dáàbò bẹsẹ ọlọ́run yìí nínú ọ̀gá àrùn táwọn ọgbà dáàbò bẹsẹ náà ni ká máa pèsè sójú ọ̀nà ẹ̀ àlè kẹlẹ́bọ̀ kan mọ́lẹ́ nìsín ká máa sálà àti ká máa kólákólà ká máa kákólà bò bọ̀tẹ̀ ààyè káwọn èèyàn mọ̀ pé ìparun pátápátá lẹ́bọ gbogbo ìgbà tí wọ́n bá ń pèsè sẹ́bọ táwọn jẹ́ kí mùsùlùmí òdodo mọ̀ ẹni tó bá sì jẹ́ pé òun náà ń sẹ́bọ lágbẹ́nú kọ́lọ̀ túbá kò sẹ́rẹ̀ bẹ́ẹ̀ láyé àtàlùkè àmì òun ìmọ̀lẹ̀ òkò tóbi tó rí tíra tí wọ́n aláwọ̀ èèyàn sọ pé babaláwo kọ́ la lọ bá àfáà ló di tíra fún wa òun ò tún mọ̀ yàtọ̀ torí báwọn èèyàn wọ́n wé láwà ní wọ́n ti wà lọ síbà wọ́n sì ṣe wọ́n fi júmọ̀ fáwọn èèyàn wọ́n tún dání sí wúlẹ̀ wọ́n láàfà làwọn lọ bá wọn mọ̀ pé babaláwo ni wọ́n wọn mọ̀ kọ́dọ̀ babaláwo làwọn lọ tí mo fi ń rí fáwọn àtúntò àwọn kan lẹ́kọ̀ọ́ jẹ́ fáwọn lọ́ọ̀kẹ́ ìrà tí mo sábà ya ẹ̀fọ́ àtàwọn ẹlẹ́bọ tí mo ya wọn balẹ̀ nu ọ̀rọ̀ ẹbọ tún bẹ́ẹ̀ lọ ó tó bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ ẹbọ ti kẹ̀kẹ́ pamọ́ bí ọ̀rọ̀ ẹbọ tí bàbá yẹn máa ń ṣẹbọ ẹṣẹ wà sí fún ìyá yẹn ń ṣẹbọ ẹṣẹ wà sí fún ẹ má kọjá àlà sí wọn ni ẹnìkan tá àwọn ọgbẹ pamọ́ tó jẹ lẹbọ kò sínú súnà ànábì sallallahu alaihi wasallam nítorí tó àfa mi ó jẹ kéwù ní ibẹ̀ mo gbà kọjá ibẹ̀ mo ti kéwù ẹsùn máa pẹ́ẹ́sẹ́ pé ẹsẹ́ kẹsì wà sí fún tí ò bá sì gbọ́ tí ń sàrìyàn lọ́nà ẹlẹ́ àwòyàn sápò lára ẹ̀ wọ́n láìsí náà lọ́nìí. ó tún kó mọ ìtí wọ́n dì fún yàn abala kejì yìí yóò sọ díẹ̀ kó tó di pé ẹmu gún microphone lẹ̀ ìtí wọ́n dì fún yàn gbéjà tá a sọ pé kò tó ẹbọ ńlá yẹn ó tún ní nǹkan tó tún lè sọ ẹbọ ńlá tó náà tún lè gbé yàn kó ní Islam pẹ̀lú àlàyé. ìtàpẹ̀ ní ẹbọ kékeré àti ṣírkùn afdal láyọ̀ tó jìnnà lè là kò gbéyàn kó ní islam là kí náà yóò fèsì tawhid ṣùgbọ́n kó o kú tawhid kù ó ká àyè bá. wà wọ́n wọ̀ wá sí ìlà ẹ̀rọ bó bá olùmọ̀ ti sọ àtẹ̀gùn lọ náà sì tún wá jẹ́ ìlà ṣíríkì asbab lọ síbi kéèyàn ó jẹ lẹ́bọ ńlá àtẹ̀gùn ni díẹ̀ díẹ̀ díẹ̀ yóò wá jẹ lẹ́bọ kánrán tó tóbi abala àkọ́kọ́ rẹ̀ òun lẹ́bọ tó fojú hàn nínú àwọn gbólóhùn àtàwọn abẹ́fẹ́ yẹn ń ṣe gbígbónáhùn kàlíhálùkù dùgẹ́rì là tí òfin kan tí ń sọ lọ́n búra ẹ̀rí pé mo sọ ọ́ lápèjúwe lẹ́ẹ̀kan ọ̀yá ìbọn ní ńlá gbígbé kalẹ̀ wá dábọ̀ kọjá kan búra lọ́pọ̀ òfin kan búra ọ̀yá yọ bàtà lẹ́sẹ̀ kí àtẹlẹsẹ̀ rẹ kó wà lórí ẹ̀pẹ̀ kátẹlẹsẹ̀ rẹ kó wà lórí ẹ̀pẹ̀ lọ́pọ̀ ọ̀pá alálẹ̀ ìbúra mọ́ wí ẹ̀rí tí àwọn èèyàn tí wọ́n bá gbá mú pé kí búra bẹ́ẹ̀ níbi táwọn èèyàn jìnnà sọ́lọ́run dé wọ́n sì máa gbọ̀n wọ́n sì máa gbọ̀n àmọ́ bí tẹ́ bá ẹ àmọ́ ẹ̀ ní sì sọ pé ẹ̀fọn ọlọ́run bóra tó ti pe wà láì mẹ́ẹ̀ẹ́dógún wọn ò máa tó máa ẹ̀sìn mọ́tò bàtà lẹ́sẹ̀ gbẹ́sẹ̀ nílẹ̀ kó balálẹ̀ lè bóra òkun òdìbò ìní wọn bá débi wípé ẹ bá ti ẹ̀fẹ́ búra ẹ kọ́kọ́ gbàgbé ọ ẹ kọ́kọ́ gbàgbé ìlànà ọlọ́run náà torí eléyìí ó ti di ó ti di bára ọgbà àwọn èèyàn ẹ má kọ̀kọ́ ẹ má tẹ̀ ẹ̀gbọ́n ẹ má sọ̀kọ́ ẹ fẹ́ ọlọ́run búra rárá àti kọ́lọ́run èrò kéèyí àtìyàn bọ̀rọ̀ kéèyí àtìyàn bọ̀rọ̀ ẹ kàn fẹ̀sọ́ ẹlẹ́sọ̀ọ́ rárẹ̀ ẹ wá fi ẹ̀ ń sọ lójú ọmọ èsì lọ́jà gbó lógbó mọ̀tọ́ náà. kẹlọ ọkọ alálẹ̀ ilẹ̀ ìbúra lẹ̀ ń sọ àwọn sá lọ ẹlẹ́mọ́rì ló gbọ́mọ̀ sọmọ ńgbà tó ti mọ̀ pé fíksìm lòun òun dáràn yẹn lóòótọ́ ìbúra ń bẹ níbi nǹkan tó yẹ ká kéèdì ànábì sọ̀rọ̀ lọ́wọ́ sọ̀rọ̀ ni mọ̀n hàlà fàbẹ̀bẹ̀ ìlà fàkòrìkà fara áwọ̀ àṣìrà ẹni ó tó bá búra tó yẹ pé nǹkan mìíràn ti búra tó èsì àwọ̀ ó ti ṣe kékeré àbí ó ti bẹ́bọ̀ àdìbì imam ahmed nínú muslims eh, wọn àdìbì náà ti gbé jáde rọ́ọ̀wé tó gbà wá tàbí tó gbà wá ló ṣe èméjì ó ní ìdíjọ́ lóun sọ pé ó ti ṣe rí àbóṣẹbọ iye méjì sàhábì nìyẹn. bákan náà lẹ́yìn ọ̀dà fún un wípé máa ṣá pẹ̀lú ìfẹ́ lọ́wọ́ àti wọn náà nábì àrẹ́bí wa ń sọ fún sallallahu alaihi wasallam pé àjẹ́ àìsàn ní ìlà ìní dá ọ́sì ọ̀sán ní ọ̀rọ̀gún ọlọ́run ni qul ma sha Allahu wahda sọ pé tọ́lọ́n bá fẹ́ nìkan ó ní yorùbá tí wọ́n máa sọ wípé ọlá yín dèédé àdìsí yẹn gangan tó tu ní yorùbá ni ọlá yín ẹ máa ń gbádùn ọlá yín náà yìí ààrẹ bọ ẹ má gbàgbé wa ọwọ́ yín la wa ó ààrẹ bọ ni. Masha Allah nítorí ẹ̀ka wí ni pé Masha Allah tó mọ̀ fúlàní tọ́lọ̀ bá fẹ́ lẹ́yìn náà lágbájá àní sọ pé wà ẹ̀yìn sọ pé àti lágbájá. wàláwùlà lọ́wọ́ fún mọ̀fìlán ọpẹ́ lọ pé ọlọ́run lẹ́yìn náà lágbájá tọ́lọ̀ mi sábàbí tọ́lọ̀ fi kẹ́ mi. kí ló fàtà fi lọ bí eléyìí wà ma tasha'una illa an yasha Allahu rabbul alamin. ẹ lè dá nǹkan fẹ́ àbí tọ́lọ̀ bá fẹ́ gbọ́dọ̀ dá sọ pé ọlá alágbájá ni. kò sí nǹkan kan tó di túrà tọ́lọ̀ nítorí lágbájá o ẹ jẹ́ àyẹ̀dànù ká sọ fáwọn yẹ̀ kò sí nǹkan kan tó tú láti fọlọ́hún láti ṣe torí ọlá alágbájá kò sí kò sínú ẹ̀dọ́ lọ́hún ẹgbọ́n mi yé kò sí nǹkan kan tó ti tú láti pé tá a bá sọ pé ọlá alágbájá ọlọ́run gbọ́dọ̀ má rìn níjẹ kò sí ọlọ́run ọ̀dá àyàn bẹ́ẹ̀ kò dá ẹ̀dá kankan kò sínú àwọn anábì ọlọ́run kò sínú àwọn láìka. kílẹ̀ rí wà máa tàṣà òòlù ẹ̀ lè dá nǹkan kan fẹ́ o ìlà ọlọ́run dàpadà sọ́dọ̀ rẹ̀ ìlà ẹ̀yẹ kò sẹ́ńtì ẹ̀sìn márùn tó tó torí ẹ̀sìn gbà fún yín kò sí kò sí yẹn lọ́lọ́. nínú àwọn ọ̀rọ̀ nìyẹn nínú iṣẹ́ fa mẹ́tàlú lóṣùl àlẹ́lẹ́kọ̀ òka tàbí lẹ́sẹ̀ àbóńdè ìgbàbọ̀dì ìgbàdí ìgbàrùn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. lè rọ́pẹ́ ìbálà torí pé àdáwò kan dé òun la fẹ́ fi gbé lọ a ó lè dá fún yìí àbá àtẹ́kọ̀ọ́ ṣẹlẹ̀ sí yẹn pé máa so máa lò káàrí òkà yìí máa lò mẹ́bà kan lákòjẹ kò lè wọ̀ wọ́n mọ̀ sọ fún àbáláwo pé torí agbami ayé làwọn wà yìí wọ́n lè tọ́ nǹkan tó ń ju táwọn onímọ̀ oríṣiríṣi dínà ni wọ́n ti ń gbà wọ́n sí wọ́n à ń lọ ra òkà tó o bá fẹ́ wá òkà tó wọn ò ní tètè fura sí òkà náà láàbò ṣe nǹkan fún ọ wọ́n sì fi ṣòkà fún un ọ̀tọ̀ làwọn èèyàn pè ẹlẹ́bọ̀nù wọ́n ti bá ń gbọ́ pé wọ́n ti gbé tiẹ̀ wọ́n ti gbé tiẹ̀ fún àbí wọn yorùbá ti máa ń wú wọ́n ti gbé tiẹ̀ lé lọ́wọ́ njó máa ti dé ikú ilá yẹn tá a lọ wọ́n ti gbé lọ́wọ́ nù. ẹ̀rí ààrẹ kan sánú kàkán dé ìgbàdí àgbà kan tí lóyún gbé báyìí òkà ṣe é ti tàṣà wọ́n dé kàní so tàmọ́ ì onítàmọ́ gbé kọ́ wọn ọmọdé onítàmọ́ gbé kọ́ wọn níbi ìtàmọ́ gbé kọ́ wọn lọ́rùn bẹ́ẹ̀ ni làwọn àgbàlagbà náà àwọn ọlọ́pọ̀ ń jàǹjọ kan ilé ìdíje ó ti pẹ́ ẹnìkan wá ń sọ pé bí ẹnìkan nu wọn òun fi tí ń sọ̀rọ̀ ti di pé mùsùlùmí ló sì pẹ́rẹ̀ ló bá bọ́ àṣọ ló bá kó bàtẹ́ ògùn yìí jẹ́ àwọn lọ́kọ̀ àwọn tẹ́ ń wakọ̀ ní o àwọn ní gáràjì síra wọn ó ní ìyá kan tí máa ta ń jẹ fún wọn ní gáràjì pé ẹ lágbájá tàǹtí ògùn pálẹ̀ mọ́ onílẹ̀ kan náà ló ké mọ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ mùsùlùmí là ń sọ yìí ó ya ní sí pé bóòlù fi lè wọ bàǹtí ògùn torí pé kí àgbòrò dé tó bá ké mọ́ pé ọ̀rọ̀ mùsùlùmí là ń sọ yìí ọ̀rọ̀ pé yẹn jẹ́ mùsùlùmí là ń sọ yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sì máa ń wí bẹ́ẹ̀ gbà ilé ètò délẹ̀ ìdè sọ̀rọ̀ pé mo gbọ́ náà gbọ́ ọ̀rọ̀ pé mo gbọ́ náà gbọ́ kọ́ gbéyàn síìkì lọ títù wọ́n gbégbé kú ògbé wá fún wọn ní ọmọ léyìí wọ́n lágbo kan gérégé ní ọmọ yìí wọ́n lágbo méjì gérégé ní obìnrin ìwẹ̀ tí bá ń ta àpò wọn ní ọmọ kan rẹ̀ ọ̀rá kò rìn pé mo gbọ́ náà gbọ́ náà kọ́ lélẹ́yìí wọ́n láyé gan ló wà jẹ́ kọ́gbọ́dọ̀ kọjá àgbẹ̀kan lóbi lòó gbogbo tí ìṣẹ̀lẹ̀ là ń sọ yìí tí ìṣẹ̀lẹ̀ lọ́wọ́lọ́wọ́ ẹni tí wọ́n ń kọ́ wọn tí ń pè wọ́n sákèsí pé à ìtẹ́ mú wá ìpẹ̀lú mọ́jẹ̀mú yìí kò bá mu òun ló wá dẹni ìbáwí òun ló dẹni ebú òun ló fẹ́ parẹ́ àwọn tí wọ́n lọ dìgbẹ́ wá àwọn náà rí àwọn kébé èèyàn rí bọ́nìyàn ọ̀bá lè sọ̀rọ̀ mọ́ tí òríran mọ́ wọn ò lò fún àmọ́ kò sẹ́lẹ̀ ọ̀bá ń tẹ o. nínú àwọn ìran ẹbọ èyí tá à ń sọ yìí ó hàn tó ṣe wọn gbódì sára wọn sì gbé pamọ́ wọn gbé pọpá wọn lò ká èyí tó pamọ́ táwọn pèrè ṣírìkùn káfí lábẹ́ àwọn ẹbọ ìran ẹbọ tó kéré tó sì lè súnni lọ síbi ẹbọ ńlá. ó ní àwọn ẹbọ nínú èròǹgbà nínú àníyàn bíi rìyà sàn ìpínlẹ̀ èyí kò ṣe kó gbódì sára pẹ̀tọ́ tó mọ̀ pé àtọ̀lá àtúntà ní kí n ṣe yìí mo bẹ́ẹ̀ ń jẹ́ ń wo jẹ́ ń wo jẹ́ ń worú ọ̀nà tí wọ́n lè gbà ṣe kìrọ́ ààyè tí wọ́n fi mọ̀ pé mo lóhùn tí wọ́n fi mọ̀ pé mo gúdù bẹ́ẹ̀ sì ni ó tọ́ka dùn kakoran ẹ wo pé kí ni ò ti súnmọ́ra wọn tó tó wọ́n yẹn bá dáa tó mọ koran ké dáadáa ó yẹ kó kà bẹ́ẹ̀ kò yẹ kó kà ń kàkúkà torí pé ìfẹ́ ká máa sọ pé mo lóhùn ẹ wo bí ẹ̀sìn àti ìrìyá ò sì súnmọ́ ra wọn tó àfẹ́tọ́lọ́ba là ọ̀sán ìfẹ́ mo sọ̀rọ̀ débẹ̀ lẹ́ẹ̀kan ṣùgbọ́n ẹni tó fẹ́ kí alukóránì yẹn òun wá sọ pé à jẹ́ kí n jẹ́ kí n lò báyìí ká lè mọ̀ pé mo gún òdùdú ìmáàmù ti tẹ́lẹ̀ lọ subhanallah

kí ẹ ti ṣe nǹkan tó hàn tọ́mọ aráyé sọ àmọ́ ìròyìn ò wá sọ́kàn ẹni tí kì í ṣe torí ẹ̀ lẹ́ni tó ṣe ìbáàdà yẹn fi ṣe kò ní jẹ́bọ. èèyàn kú sójú ogun Islam tí wọn ò ní gbé ìdíje ní mùsùlùmí torí pé máa kọ́ tàlà sí ìtẹ̀lé nìlá torí pé jíjọ ọlọ́run fún ẹni tó jagun sójú ọ̀nà ọlọ́run ní ta ni mọ̀nkọ́tàlá ìtàkùnà kẹ́lìmọ́tò lọ́ọ̀hì ìyàlẹ̀ ọ̀ríyá wà kẹ́lìmọ́tò lẹ́dínà káfàrọ̀ yàtọ̀kùlà kì í ṣe tó jagun ẹni tó jagun nítorí pé mo fẹ́ràn ìfẹ́ lọ́run lọ́wọ́ kẹ́sàn lọ́run ló lékè kì í ṣe tó jagun torí pé kí wọ́n lè mọ̀ pé ọkùnrin mẹ́ta ni mí pé mi òun ṣẹran rírọ̀ èyí ṣe gbọ́ àwọn eléyìí ló wà lójú ọ̀nà lọ́hùn títí ọlọ́run ní sọ̀rọ̀ sáré sọlọ́lọ́ bàbá kí sọ̀rọ̀ àwọn sọ̀hábà ṣùgbọ́n ẹni tó jagun nítorí lìtàkùnà kálímọ̀tò lọ́ọ̀rùn ìyẹlẹ̀ olùyà mo fẹ́ kẹ́sì ọlọ́run lékè ní bá àtàn síbẹ̀ ẹni tó jagun sójú ọ̀nà ọlọ́run wà nìyẹn. lóòrà ti mọ̀ a lè mọ o olùjọ́ gbé nǹkan bọ́ra inú

tẹ́ bá ná one tó yé ó yẹ ká sì máa pé àtẹ̀wọ́n try ten thousand wọ́n sì rédíò owó yẹn sì ń bẹ ní owó tí wọ́n kó tó jẹ́ wọ́ọ̀lù nígbà àjàtọ̀ tó wọ́n kó owó tí wọ́n àtàyìn fúnra wọn pé ẹ̀yin tẹ́ bá ti kí ẹ̀mí iye báyìí síbẹ̀ náà ilé ẹ̀kọ́ sẹ́yẹ́dọ̀ lẹ́gbẹ̀ẹ́ náà àbí mínísítà ní tẹ́ bá ti kí náà tí wọ́n ò jí yẹn owó tí wọ́n àtàyìn fúnra wọn nù kíìtì ẹni tí wọ́n ń bẹ́ẹ̀ wọ́ fún yìí sóye ní tí wọ́n bá ná níbẹ̀ yẹn tí wọ́n ti sin lọ́hùn tó jẹ́ pé nítorí tọ́ náà bá ní wọ́n ti náà báyé bá mọ̀ tó bá sọ tí èsì pé ròǹgbà bẹ́ẹ̀ wọ́n ti náà wọ́n ti sin lọ́hùn ni wọ́n bọ́ tó kéré ma tó yẹ pé àgbọ̀dọ̀ mọ́ kéde rẹ̀ àtẹ́ni náà ní kéde ẹ̀ fúnra rẹ̀ tó bá tó lẹ̀ ṣáálí mọ́rán ni mọ́ bákọ́rà náà ni àbí yáyọ lè nínú àmọ́ látòkùtù bákọ́rà ni látòkùtù sọ̀dọ̀kọ́ ti kọ́ bìlì mọ́ni. yá ayyuhal ladhina amanu la tubtilu sadaqatikum bil manni wal adha. ẹ̀yin mú mi ní òdodo ẹ má bá orí tí ẹ bá ti jẹ́ bìlì mọ́ni nítorí pé ẹtún fi ọ̀rọ̀ ògún ẹni tí ẹ ṣe lóore lọ́kàn wálé àdá ẹ sì náwó ọ̀sùn sá sí pẹ̀lú ahọ́n tí a bá ti ṣe bẹ́ẹ̀ ó ti bàjẹ́ kàlẹ́rì. kàlẹ́rì yóò fi kùnà aláwọ̀ rí a àná sí wà láàyò nínú bí láàyè wà níyàwó ní àná. kàlẹ́rì yóò fi kùnà aláwọ̀ rí a àná gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ná dúkìá rẹ̀ tó jẹ́ pé ó fẹ́ táwọn èèyàn rí òun ni wà láàyò nínú bí láàyè wà láàbì níyàwó ní àná. tí èdè gbogbo náà bá gbọ́ kò sí nígbàgbọ́ sọ́dọ̀ bẹ́ẹ̀ ọlọ́run ti nẹgẹ́tì ìmánì náà yẹn torí rìyà náà. فمثله كمثل صفوان عليه تراب. ẹ máa wà pẹ̀jú ìtọ́lọ́ fi lélẹ̀ fún olùsẹ́ yẹn bẹ́ẹ̀ mọ̀ pé wọn kò dókè ọlọ́run náà pẹ̀júwe wọn ayàtẹ̀ lónìí two sixty four ní sọ́ọ̀tù bàkọ́ra àpèjúwe wọn kamathali safwani ó bí orí kan ẹ máa ìpẹ́ atẹ́gùn ti fẹ́ fẹ́ fẹ́ fẹ́ ìpẹ́ tí wá pọ̀ lórí àpáta yẹn. Fàkọ̀ bá wà bí. Òjò wá rọ̀ bíi Júùnù àkọ́kọ́. Òjò wá pọ̀ ọwá pọ̀ lórí àpáta yẹn. Bàtàwọ́jà ń sọ̀lì dá. Òjò yẹn òjò pọ̀ sí orí àpáta yẹn òjò pọ̀ ìpẹ́ yóò máa ṣe kíni yóò máa wálẹ̀ yóò máa wálẹ̀ fàtàwọ́jà ò sọ̀lì dá. La yaqdiruna ala máa kẹsàbù. èèyàn òjò wá fọ àpáta yẹn tó fi mọ́ fanagandan láyà òjòrò náà àlàṣẹ ìní mà kápákú bí òjò sí kankan bẹ̀ mọ́ lẹ́pẹ̀ abọ́kúta yẹn bẹ́ẹ̀ ni òjò sí kankan lẹ̀mọ́ fún oníṣẹ́ àríwí. Wàlọ́hu láyà ìdílé kọ́wọ́mẹ́lì káfírin nínú àyà tó tẹ̀lé ọlọ́run tó sọ bẹ́ẹ̀ torí pé àtúntò fún ìlọ. ومثل الذين ينفقون أموالهم ابتغاء مرضات الله ẹ wá àwọn tó ń ná dúkìá ibi tí ìgbà àmọ̀rọ̀dọ́ ti là ilé pé ìyọnu ọlọ́run wọn fi ń wá ní ìgbàgbé bá ṣe wọ́n sì fẹ́ wọ́n sì fẹ́ kọ́lọ́run fún àwọn ilẹ̀ lórí ẹ̀sìn ni wọ́n ti ná tí wọ́n ná. كمثل جنة ó dàbí ẹbí oko àjánà náà kì í ṣe àjánà ìtọ́lọ̀ ń pè ládé wọn kámà tálì jánà àpèjúwe tí wọ́n ló kó jáde jáde ó ti fún plantation. àtọ́bà wà bí. òjò wa rọ̀ sí ní July August. fàájà kúkúlá bí fàyè. ọ̀gẹ̀dẹ̀ wa green kí tó ni. fàílà yóò fi bá wà bí lóun. gbogbo ẹ̀ green mango mango green ewé bẹ̀rẹ̀ ata náà bá a tó green. Fàílám Yusufa wá bínú fákọ́lì. Nígbà tó jó ńlá ọ̀rọ̀ sí fàkọ́lì, èrí tẹ̀sí, ọdún èrí, ọdún tẹ̀sí, ó ṣe gbọ̀dọ́gbọ̀dọ́ dáadáa. Allahu bima ta'maluna basir. Ọlọ́run mọ gbogbo sẹ́yìn. Àpèjúwe tó wá náà ká fún tolutọ́lọ́hún, ẹ̀wò tọ́lọ́hún fi wé. Bójú ti ń rọ̀ báyìí, kò tẹ́rí gé tàn, nǹkan yẹn kan dàgbà ni ó wá ń green ó wá ń wúyàn torí tọlọ́hún kódà kò jí ìso tó ti ń tẹ̀lé sí pé àárí tó ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún àárí tó ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún méjì láì sí ìta èso tó jẹ́ tó tún wá sọ́ọ́rí ó sì lè rí jù bẹ́ẹ̀ lọ torí pé ọlọ́run ọba tí ẹ̀ bá fi nǹkan dojú kọ tó fi sìn yóò bá lọ́dọ̀ ọlọ́run tó wá tó ti rí ìyá òní kò ní bá ń bẹ̀ níta ti lọ bẹ̀rẹ̀ ni pé nínú ìrìn ẹbọ tó máa dáná kéèsì ló wà tó jẹ ó tó mọ́ kí ni àti ó kẹ́kẹ́ fall sixty àti ká máa wá sọ bí èsù àti díẹ̀ fàmùkánì ẹ̀rù lọ nínú sọ́ọ̀tù káàdì ẹni yóò tó bá yẹ kó lọ́ọ̀bá ní ìran kan. fàmùkánì ẹ̀rù lọ. نعم فمن كان فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا lẹ́yìn ìgbà náà anábì sallallahu alaihi wasallam wọn inna aqwa fama akhafu alaykum ashirikul asgaru ẹ̀rù ẹbọ kékeré ń bà mí ẹ̀yin àlùmọ̀ mi àwọn onísìn ẹnìkan kan náà àwátà ń sọ̀rọ̀ àtẹ́ntí ń gbọ́ ọ̀rọ̀ yìí kò sẹ́nìkan kankan tí mo àbí ẹnìkan sọ àdó ẹnìkan sọ ẹnìkan kọ́sẹ̀ dúdú sínú wo ní pọnlá eléyìí ń jìnnà táwọn tá a yìí àwọn míì o àwọn tá ó jìnnà anabi tààlà anabi ń bá sọ̀rọ̀ ta ló wà lọ́dọ̀ yìí wọ́n sì gbúdù jà wá lọ wọ́n sì tọ́lọ́run jù wá lọ pàṣẹ ànábì bá ń dojú kọ̀ sọ àwọn tó ní ẹ̀rù ẹbọ kékeré ń bà mí àwa wá ń kọ́ ẹ̀rù ẹbọ èyí tó ga àwọn ẹ̀ ní ṣe mo ti gbà fọ́lọ́run ti là yìí ẹ̀rù ẹbọ kékeré ń bà mí ẹ̀yin tẹ́ jókòó sí mi àwa ń kọ́ bá a ti jìnnà bá a bá a tó lẹ́sìn kí wá ni àríyá ṣe a rí mi bó ti wà náà dé إن أبوغ ما أخاف عليكم الشرك الشرك الأصغر الرياء يقول الله يوم القيامة ọlọ́run sọjọ́ gbọ́dọ̀ fi àmà ìdájẹ́zà náà àmàlìhì nígbà tọ́lọ́ bá sàwọn èèyàn lẹ́sàn-án sí ẹ̀wọ̀n tán ìdáàbò nílà lẹ́yìn náà fún tún sọ̀rọ̀ òun náà ìdúnìyà ẹ lọ bá àwọn tó ti fẹ́ torí wọn láyé o ìwọ àtiwọ àtiwọ àtiwọ àwọn tó fẹ́ kán rí ọ láyé lọ bá wọn. àdìsí mo ti ń o ntí ẹ fẹ́ kí wọ́n gbà tẹ́ ẹ fi ṣe sẹ́yìn nítorí wọn ẹ lọ gbà ẹ kó mi ẹ kó lọ́dọ̀ wọn lẹ́dàá yín ẹni tí ẹ rò pé tọ́ba àwọn àwọn kan tọ́ka sí ipa náwó a gbìyànjú àkókòdà àdààmú gan alàlàáfíà wa kódà àfisẹ́ àtàràbọ̀tẹ́ ìsìlámù gan àwọn yẹn ẹ lọ bá wọn dábàá fún yín kan fún yín o kébìsáyé ọ̀rọ̀ ti dọ̀rọ̀ ìdáná omi tó wọn ò ní kankan lọ́dọ̀ lọ according to that hadith ọ̀dọ̀ àwọn tí wọ́n ṣe nǹkan torí wọn náà ẹrù wọn dì lọ àjàmà ò ti kankan lọ débi tí wọ́n fún ọ ní kankan àwọn ibi tí rìyá tó lágbára sí nìyẹn bẹ́ẹ̀ lára rẹ̀ ní alẹ́ amọ́lù lẹ́ ajílẹ̀ tọ́mà ìlú nìyáwó kí ìwọ̀n ṣiṣẹ́ nítorí ìran kan ayé kàmáyé àkójù gẹ́gẹ́ bí ti hajj àwòyà ọmọ náà àbóso ìmọ̀ràn fáwọn èèyàn lẹ́ ájúlẹ̀ ìmọ̀ lórí dúkìá náà kó ń ṣẹlẹ̀ ẹ̀ṣẹ́ àìkírùfà àìló lẹ́sàn ẹ̀mí ò lè ṣe mọ́mù ẹ̀ṣọ́ iṣẹ́ ìbàdàn múra kò rúrú àgbàyè báyìí wọ́n fún lọ́wọ́ torí pé ìmọ̀mù ni ọ̀tọ̀ kí n lè ṣe mọ́mù àtijẹ́bà pẹ̀lú ìjẹ́bà san ọ̀tọ̀ wọ́n ti hájú tíyẹn wọ ìram láàrin àwọn alálàájì tí èsì lè pé torítọ lọ́nà fi ti hajj ìyẹn lè báyàn ti hajj o wọ́n ti mọ̀ kó nǹkan ní hajj yẹn hajj lòun ni kò sábúrú mi yẹn wọ́n ní hajj nìbàdàn arúgbó tí ò lè gbéra pa wọ́n sanwó fẹ́ni tí ó lọ sí hajj orúkọ ẹ̀ ní ó o látọ̀dọ̀ òun tó àwọn sì ní ládàá hajj ọ̀tọ̀ nìyí ṣùgbọ́n ẹni tó ṣe hajj torí pé wọ́n náà sàrò ní wọ́n gùn wọ́n ní ẹ̀ẹ́kan jókòó mọ́ṣáláṣí ó sì gbé kàkà sùn fún yín kì í lọ hajj lọ́dún yìí tóye sẹ́yìn gbọ́dọ̀ ìṣẹ̀lẹ̀ ẹni tí ń rẹ́ àpò ní bọ́sọ̀ láàrin èrò mẹ́fà yóò rí àpò rẹ̀ láàrin èrò two hundred nígbà tí wọ́n ṣe tọ́wá ọ̀ wọ́n rẹ́ bàbá ńlá pọ̀ níbi sọ̀wọ́ àti sọ́kọ̀ àti mọ́ríwá ibẹ̀ ti la ọ́fíìsì àmọ́lẹ̀ tó ti kọ́ ẹ́ wọn wàláhì làbí. ọmọ nàìjíríà wà mílíọ̀tì àti dé hajj ní gbogbo ọ̀nà kódà tí wọ́n bá mẹ́rù torí wọ́n mọ̀ pé òun ra pò rẹ̀. mo mo rí ojú ara báyìí tí omi ń ní ojú ẹ̀ ìgbà ló dá mo fojú ara mi ní kìí sísan. níbi tó yẹ pé téèyàn bá tẹ̀gbẹ́ lọlẹ̀ àfikọ́ ọmọdélẹ̀ pẹ̀lú àánú ọlọ́run ni mo fi ní tẹun dàn pa. níbi tó yẹ pé téèyàn bá ti ṣe ìfọ́mọ̀ báyìí tí ẹ bá tọ̀ wá kò délé gbogbo yóò ti rùkú ìbáàjẹ́ kóbìnrin ló wà wájú ẹ̀. bó ti jẹ́ pé ni ọlọ́run kò ní kóbìnrin lọ́kàn ìjọ náà lásìkò yẹn obìnrin náà ló ti sùjúdù níbi ìbàrá díẹ̀ ló fi ń ṣe sùjúdù díẹ̀ kò sì ní sóbìnrin kún ara ò sì ní múfù rárá láàrin ìdìbò òfin yẹn ẹlòmíì ó mẹ́kì mílíọ̀n ló ti padà lọ́lú ẹ̀ tó bá bí ọgbọ̀dà kìámà ọlọ́wọ́ máa ta yóò máa yóò máa yọ kànga nínú kinní kan ẹ ẹ ẹ̀ tó ti hájì tọ́lọ́run ẹ̀ tó ti hájì torí ayé àti sẹ́ni tó jọmọ́ iṣẹ́ ẹ̀sìn. níparí àwọn ìyàtọ̀ tí ń bẹ láàrin ẹbọ ńlá àti kékeré àkọ́kọ́ àṣeyọkùlá asọ́rọ̀ ojókòó jùmọ̀ àlùmíìlà ẹbọ ńlá gbìyàn kó nù Islam àṣeyọkùlá asọ́rọ̀ láyé kó jùmọ̀ àlùmíìlà ẹbọ kékeré gbìyàn kúrò mẹ́ àti tó bá jẹ́ pé òun náà padà di àtẹ̀gùn tó lọ kárí rẹ̀ sínú ẹbọ ńlá àṣeyọkùlá asọ́rọ̀ yòókàládù sọ ibò òfin náà ẹbọ ńlá ẹni tó tẹ̀lé sínú ẹ̀ kò ní jáde kó náà lẹ́bọ́ lọ́wọ́ bá ti sọ wàṣíkùn afgaru láyọ̀ kọ́lá nìkan ibò kékeré tí wọ́n bá gbéyàn wọ náà sọ̀rọ̀ pé kan pé ẹbọ kékeré náà lè gbéyàn wọ náà ọjọ́ kan lọ́dọ̀ ọlọ́run sì ní one thousand years láyé ọlọ́run ọmọ náà. wà iná lọ́dọ̀ ọlọ́run bá rẹ̀ kà á ó túmọ̀ sí pé tí yẹn bá wọ náà three days kí three thousand years èèyàn sì lè wọ náà tara àríyá àtọ́lọ̀ máta forí bí tí èso ṣẹbọ ńlá nìyẹn o ẹbọ ńlá la sọ pé èèyàn èèyàn ń tọ̀ wọ́n pẹ̀ kán ní kése kò ní jáde máa nù náà ẹbọ kékeré tó bá gbé èèyàn wọ náà èèyàn lè jáde èwo ló yẹ kí èèyàn ṣe ní méjèèjì. tí wọ́n sọ pé ẹjọ́ dúró náà fọjọ́ kan that is one thousand years. ọlọ́mọ tó wá lọ́mọ náà ọlọ́run kọ́ fọ́ wa mọ́ kò ń bẹ̀ bọ́ wọn kò sàkọ́jú fún wa o káwọn náà ní ká lékún ní dáadáa láyé ká lékún ká máa wọ́lọ́run alára kò rí bì àṣírìkò làásùbárò yóò fi jẹ̀mí ẹ̀ làmọ́lì iṣẹ́ ẹ̀bọ́n ńlá máa ba gbogbo tẹ́ jẹ́ sí òníṣẹ́rì kankan mọ́jọ́ sọ̀rọ̀ sí àmà wàṣírìkò làásùbárò láyé òfìtù jẹ̀mí ẹ̀ làmọ́lì ẹbọ kékeré èyí tí yẹn ń ṣe ní ẹbọ yẹn gangan nìkan ni ó bàjẹ́ wọ́n ka koran torí tí wọ́n lè yìn mí wọ́n ti yìn mí eléyìí nìkan ló bàjẹ́ mo náwó lórí kán lè yìn mí wọ́n ti yìn mí wàlíyàn tó lè la eléyìí nìkan ní ó bàjẹ́ kò níbò mí jẹ ara yàtọ̀ tó fi yàtọ̀ sí ẹbọ ńlá nìyẹn àṣekù látìbàrú ẹbọ ńlá yòbí òjàmọ̀ wàlímàn ó tọ́ ká tọ́ nítọ̀ láti gba dúkìá rẹ̀ kẹ́bà fi kà wàṣekù látìbàrú láyò fi òhun mọ ẹbọ kékeré kò lágbára débi wípé ká ìlú ní àárín yẹn walhamdulilayi rabbil